صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين وبارك السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala ọba tó ṣàánú ìní àti ẹ̀yí pẹ̀lú Islam abẹ́ ẹkú abẹ́ Allah subhanahu wa ta'ala tí ó mọ̀ yọ wá Islam ẹbí ọ̀rọ̀ tí mo ń bá bọ̀ lẹ́ẹ̀kan pé mo pẹ́ dé program kìí ṣe nítorí pé mò ń ṣe ẹnìtì mo wà ń lé báyìí mi ò mọ̀ tọ́jọ́ ọlọ́run kádàrá kí torí gbà tí mo wá go eight something hours mo ní by ten minutes to ten máa gbéra direct bus ìgbà tí màá lọ wá go ten ti kọjá gan ṣẹ̀wá lọ wọ̀ ṣe ẹ mọ́ bínú so bóyá tó tún wá fà á ní pípẹ́ tí mo pẹ́ mọ́ tí mò ń sọ ń pa ọ̀rọ̀ àwa mùsùlùmí kọ́lọ́run ó ràn wá lọ́wọ́ láti lè máa ta ọrẹ so i was doing a comparison ratio pé téèyàn bá ní fifty thousand naira lọ́wọ́ àti yọ five hundred naira tó bá ní lára ta ní fifty thousand to five hundred naira ratio one to hundred ó fi hàn pé tẹ́nìyẹn bá ní five million naira lọ́wọ́ àti yọ fifty thousand naira á ní lára torí pé fifty thousand naira lọ́nà lọ́nà hundred òní five million òní five million so kò ní lè yọ so wọ́n ṣàlàyé pé bẹ́ẹ̀ bá ṣe ní owó sí òun ni àti tọrẹ máa ń níyàn lára sí nítorí pé owó tó fẹ́ fi tọrọ yẹn bẹ́ẹ̀ la máa tóbi sí létí ẹ̀ fún àpẹẹrẹ tó bá ní fifty naira kéré létí ẹ̀ wọ́n á fi tọrẹ ìgbọ́n tẹ̀yìn bá ní five million láti wá yọ naira á tóbi létí ẹ̀ láìmọ̀ yí pé ẹni tó ní fifty thousand tó yọ five naira same category lòun àtẹni tó ní five million tó yọ fifty thousand ọ̀dọ́ tí gbogbo abájọ jókòó tí wọ́n bá ní àwọn alájà wa ọlọ́ngbẹ́bẹ̀ wọ́n fi five naira lẹ̀ Allah akbar alájà wa ojú ọlọ́run tó wọ́n fún wa ní 50,000 Allahu akbar bí ẹ máa kọ̀ whereas nínú mathematics simple ratio sọ fún wa wípé mi ò mọ lọ́dọ̀ ọlọ́run ni ṣùgbọ́n ní ratio mathematics ń sọ ó fi yé wa wípé alájà ọlọ́run gbẹ́bẹ̀ yẹn tó fi 500 naira lẹ̀ àti alájà ojú ọlọ́run tó fi 50,000 lẹ̀ máàsì sọ fún wa pé nǹkan kan náà wọ́n jọ fi sílẹ̀ títí mathematics ní oríṣìí fi ní pé five million ló wà lọ́wọ́ ojú ọlọ́run tó ó wá yọ fifty thousand which is ratio one to hundred ẹni tó ní ọlọ́run gbẹ́bẹ̀ tó fi five eh, hundred naira sílẹ̀ tí ò wọ one thousand nínú fifty thousand náà ratio one to hundred so just like that tí n bá ṣe mistake ní ratio yẹn tẹ bá délé ẹ tún lọ calculate it ṣàǹkójú ọlọ́run tó lóòótọ́ ojú ọlọ́run tó pé fifty thousand naira ló wà lọ́wọ́ ẹni tó fi 500 hundred naira lẹ̀ ó dẹ̀ tó yí pé ẹni yìí ó five million ló wà ń bẹ̀ so imagine ten tó ní five million yẹn bá wá fi ten thousand naira lẹ̀ mọ́ káwá compare sí five hundred naira ṣe pé ẹni ten thousand yẹn àwọn afáwọ́ ṣàdúrà fún ju ẹni tó fi five hundred naira lẹ̀ lọ ẹni tó fi ten thousand naira lágbá ọlọ́run bá ń dé ó máa bùkún yín o ọlọ́run ó hundred àmì tó àwọn alájá wa ọlọ́gbẹ̀rẹ̀ ọ̀nà sí 500 naira lẹ́ aláàgbà rẹ̀ ṣe wọn ní ṣàdúrà ní ìyàrá àsábá tó wà lọ wo réṣíò 500 naira yẹn pọ̀ ju 10,000 lọ torí pé 5 million naira wà lọ́wọ́ alájá wo ojú ọlọ́run tó ó fi 10,000 lẹ̀ ṣẹ́jọ́ olè bá mi wọ́ọ̀kì réṣíò yẹn that is uh, eh, 5 million five. Six zero divided by uh, 1 uh, 4 zeros 5 0 mẹ́fà 5 million divided by one zero 1 ten thousand five hundred. that is ratio one to five hundred. so one over five hundred part of owó tiẹ̀ ló ná 10,000 tábí àpọ̀ yìí ẹnìkan lọ ná one over hundred part of his money of our money wọn fún òṣàdúrà sojú ọlọ́run tó ọlọ́run rí so this is the problem táwa muslim ní ọ̀pọ̀lọpọ̀ wa tá a ní owó gidi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ní mosque wọ́n á tẹ̀ sọ pé gbogbo wa ká dá one one thousand àtẹ̀ntó jẹ́ pé àkáǹtì ẹ̀ five million ló wà ń bẹ̀ àtẹn tó jẹ́ one million àtẹn tó jẹ́ hundred thousand àtẹn tó jẹ́ fifty thousand àtẹn tó ní five thousand àtẹn tó jẹ́ pé two thousand naira lówó tó kù sákàǹtì ẹ̀ gbogbo ọjọ́ já one one thousand àdẹ̀rà kàǹtì ń kálukú kálukú wá ń wò ṣẹ̀fọ́rọ̀ àwọn ẹlòmíì tó ń da débi pé káwọn sọ pé ó burú wọ́n á mọ̀ọ́mọ̀ máa ṣe àwọn nǹkan táwọn èèyàn òfin nímọ̀ pé wọ́n lówó kí kí wọ́n mọ̀ wọ̀ṣọ tó dáa wọn ò ní fẹ́ ra aṣọ tó ní quality táwọn èèyàn mọ̀ pé wà lọ́wọ́ wọn bí kí wọ́n tó mọ́tò lò kí wọ́n ló wà tí ra mọ́tò kí wọ́n mọ́ lù wọ́n máa fẹsẹ̀ rẹ̀ tó ń bá ń lo àwọn èèyàn mọ̀ pé owó wà lọ́wọ́ wọn bí kó má jẹ tó dáa kó má lọ àwọn ahun nìyẹn sábọ̀ nípa sáǹgbára wa nímọ̀ràn ni pé the one you have don't don't think about those who have really gbogbo ala ní aníjura wa lọ ni ṣùgbọ́n àwọn títí wọ́n pọ̀ yẹn ẹ má jẹ́ ká máa wò wọ́n páwọn ni wọ́n ń bá wí tí wọ́n bá ń sọ̀rọ̀ ìtọrẹ àwẹ̀ ló ń bọ̀ báyìí èmi ó yẹ kí n ronú pé kí ni màá fi tọrẹ ìwọ ó yẹ kó ronú pé kí ló fi tọrẹ ṣùgbọ́n gbogbo wa ti jókòó pé hmm, àwọn tọrẹ tọrẹ ó ṣe kí ni wọ́n ó tọrẹ màá gbà náà rẹ wọn làbà ìsáburú nu páwọn ronú páwọn tọrẹ tọrẹ àwa náà gbà ń bẹ bọ́ọ̀tù báwa ṣe ń retí lọ́dọ̀ àwọn kan náà ló yẹ ká máa wò páwọn kan retí lọ́dọ̀ wa náà you understand so nǹkan tá à ń discuss mọ́ so kálukú wá ń sọ tiẹ̀ ìdí tó fi rí bẹ́ẹ̀ àwọn kan sọ pé christian máa náwó dáadáa pé training táwọn bàbá wọn fún wọn àtàwọn ìyá wọn láti kékeré ni pé àwa muslims àwọn pẹ́rẹ́ǹtì wa ò train wa láti tọrẹ pé tí wọ́n bá ń lọ church christian ọmọ wọn wá pín owó sọ́wọ́ wọn wọ́n fọmọ kọ̀ọ̀kan lówó tí ó dá ní ṣọ́ọ̀ṣì owó ọpẹ́ owó ilé owó tó ń pé ta ló lọ mọ́ṣáláṣí nínú wa tó ń lọ jímọ̀ tó wá fowó sọ́wọ́ àwọn ọmọ ẹ̀ pé ẹ jù sínú igba láì nígbà táwa gan ò ní fi bẹ̀ this is not an exaggeration there are muslims tí wọ́n ti lọ sí jímọ̀ wọn ò dẹ̀ kí ń pa jímọ̀ jẹ́ in the last ten years kò tí ì fowó sínú gbárí tó bá tún rẹ̀ tó fẹ́ fi sí 1000 lónìí 1000 ní jímọ̀ tó ń bọ̀ 1000 tí ó sọ pé owó yẹn ti pọ̀ jù pé owó tẹ̀ǹdà yẹn wọ́n kúkú kò jẹ náà ni ẹ máa gba change mo ti try rí from years back mo sọ ní umahat nígbà yẹn 100 naira 200 naira sì ní yìí jù báyìí lọ tẹ bá rántí bí mo sọ pé mo fi ṣe experiment pé ẹ̀rí o àwọn tó ń gbowó gbá yẹn wọ́n á béèrè pé change èlò lẹ gbà so mo drop hundred naira síbẹ̀ wọ́n wá dúró mo ní kí ó lé wọ́n ní change èlò lẹ fẹ́ gbà because wọ́n wò pé àbáwò ah, lè yànjẹ lé fi hundred naira sílẹ̀ yóò gbà change because they are used to it they are used to it ìgbà yẹn five hundred naira owó gidi nígbà yẹn owó tó wé láwà ní ṣìbò ní wọ́n yà tó wé láwà ní sí àbí àbí kí ló wà ní five hundred ta ni wọ́n yà sí owó kan wà tó wé láwà nígbà kan tí wọ́n máa ń sọ owó wo ni wọ́n ya tó wó láwà ní owó yẹn àwọn àfáà tó máa sọ lágbo pé ẹ bá wo five hundred naira ẹ two hundred yes tó ayé two hundred ni kó tó pé five owó tó wé láwà ní àwọn àfáà tó wá kí ẹni yẹn tó bá fi two hundred naira méjì sílẹ̀ so I will just be looking pé wọ́n ti jẹ́ ká wò pé we are poor ìṣojú wa ni ní chọ́ọ̀chì ni wọ́n fi rìjẹ́jẹ̀ pé ẹnìkankan ò gbọ́dọ̀ fi hundred naira lẹ̀ mọ́ igba ìgbà yẹn àwọn èèyàn sì ń gba change hundred naira ní mosque tí wọ́n bá fi hundred naira lẹ̀ sí sísẹ̀ nìlá so we are not saying Christians are better or not but nǹkan tí wọ́n sọ mosque yẹn ni wọ́n sọ so but conclusion tèmi àti wọn ni pé kóńkálukú máa ronú pé báwo lèmi náà ṣe kópa. ومن يوق شح نفسه فأولئك هم المفلحون سورة العشر ẹn bá lè ní kápá ahun ẹ̀mí ẹ̀ àwọn èèyàn ní kí ni àwọn èèyàn ló jèrè àwọn èèyàn ló jèrè kò síjọ́ kan téèyàn ó jókòó tí ó sọ pé òun ò ní bùkátà tó ń fẹ́ gbọ́ no matter how rich no matter how rich because àdáwọn ọmọ èèyàn ni ká máa wá ká fẹ́ máa Alahakum takasur atakasur seeking for more sáà bàbá tó fi áádà áádà yẹn pé o fẹ́ kó tó bá ní bílíọ̀n sí one billion ẹni tó bá ti lé yìí ti one billion lákàntì àfẹ́ntọ́lọ̀ bá ràn lọ́wọ́ kò lè tọrẹ bóyá ló lè tọrẹ in the next one year ẹmọ rí sí kò ní fẹ́ kó ń kúrò ní billionaires club kó ń ti wọ one billion so gbogbo investment tó ṣe tẹ́ ẹ bá ń béèrè owó lókàn máa sọ̀rọ̀ owó mọ́ kò ní fi ilẹ̀ because a máa wòó pé ó dìgbà tí billion yẹn tó bá ti clear tó ń fi níbi 1.5 billion so 0.5 billion yẹn 0.5 orí ẹ̀ yẹn láwa máa gbé gbogbo bọ́jẹ́tì sọ́dákọ̀ tó fẹ́ ṣe lé because kò fẹ́ kúrò ní billion padà sẹ́yìn tó bá dẹ̀ ti lè lọ yìí ti bí 10 billion kò ní tọrẹ mọ́ ó tún nígbà tó bá ti go ago above ten billion clear bóyá ó ti ń wọ bíi thirteen fifteen seventeen gbogbo bọ́jẹ̀tì ẹ̀ yẹn anything tó bá jẹ́ kí owó ẹ̀ less than ten billion kò ní wà involved tó bá tún wá lọ yìí one hundred billion the same ni ẹ bá àwọn sun ẹ̀jẹ̀ kò fẹ́ bọ́ sí ninety nine billion you want to be on hundred billion gbogbo investment tó ń ṣe ẹni èrè tó bá rí kò lè ná owó kan tó máa jẹ́ kówẹ̀ òdé ní 100 billion in the account and he's keeping this money for whom ta ló ń fowó yẹn pamọ́ fún we have many properties in this àkókò property kan wà ní ìlú àkókò kan bí àwọn hoodlums ló wá ń lọ bẹ̀ báyìí olówó gidi lẹ́nu yẹn àwọn hoodlums àwọn tó mu gbó tó mu sìgá gbogbo adé àdúgbò tòlótòló àdúgbò ibẹ̀ ni wọ́n ti lọ ń pàjẹ́ náà ṣáàmà gba aládá lórí ilé yẹn báyìí ní àbẹ́ṣẹ́ kó lẹ́ pé kèfèrí náà lẹ́ni yẹn tẹ́lẹ̀ and we have so many properties like that rotting. away àwọn míì property míì wà tí ọlọ́dẹ tí wọ́n gbà síbẹ̀ bí gateman tí wọ́n gbà síbẹ̀ kò mọ̀ pé tó ní property yẹn ti kú ó kàn rí pé kò mọ̀ because in the last one two three years ẹni yẹn gan òkúkú wá síbẹ̀. Si ó kàn rí pé àkáǹtì wọn máa ń san sálárì oṣooṣù òun gan ti kó yàwó àtọmọ ẹ̀ síbẹ̀ ti sọ bẹ̀ so there are many properties like that in Abuja in Lagos and other places even in UK our Nigerians last year or year before the last I can't say specifically but Moka, kà list àwọn properties UK United Kingdom government àwọn properties tí àwọn tó ní ò padà wá claim àwọn ilé tí wọ́n kàn kọ́ síbẹ̀ some Nigerians were there wọ́n ti ẹ̀ dárúkọ ẹnìkan tí ó popular dáadáa máa yẹn ti kú àwọn ọmọ ẹ̀dẹ̀ tún wà ní àwọn ọmọ ẹ̀ mínísítà wà ní wọ́n kọ́ sí nọ́mbà kìíní kan London ilé wọ́n ní pípú ilé táwọn èèyàn wá claim kàhàzó àwọn ọmọ yẹn gan pé ó ní síbẹ̀ àwọn Nigerians tí wọ́n kọ àdírẹ́sì wọn Nàìjíríà pọ̀ ń bẹ̀ dáadáa àwọn ilé yẹn kíjọba tó mọ sọ pé ilé yìí mú kò sẹ́ni tó wà ní tó claim so ní alága ìjọ sàrà ọlọ́run ṣe ní rọrùn fún aládìlé náà so tó ń tó kó for whom are you keeping the property before system for you are keeping èèyàn á ní ọkọ̀ forty cars kìí ṣe ọkọ̀ company o ṣe ń pa àwọn ọkọ̀ company ṣiṣẹ́ fún company personal tí wọ́n dá tako libre látijọ́ tó ti dáyé dìgbà tó nìyẹn kò bún ẹnìkan ní káàrí tó bá ń kú yẹn what do they want to do with the forty cars the funnest thing nípa àwọn ọmọ ò lè gùn because wọ́n wo model yẹn wọn ní lè gùn mọ́ because at best ní sin ó máa jẹ́ twenty model or 2025 model àwọn tó ga jù yẹn but in the next five years two thousand and thirty two thousand and thirty one ṣé àwọn ọmọ irú ẹnìyẹn lè gùn twenty model náà model 2012, 2008, 2007. two thousand eight mo rí wọn polówó Toyota Camry WhatsApp group kan brother kan polówó ẹ̀ pé ta ló fẹ́ rà two thousand seven model Toyota Camry tá a máa ń pè mọ́sù yẹn two thousand eight model àwọn ọmọ ẹni yẹn wọn ò lè aláwọ̀ kí wọ́n páàkì mọ́tò yẹn sílé wọn bèèlè pé wọ́n ò gùn we are asking some of us if we have such a car ah without we arrive 2007 8 model so ẹnìyẹn wá ń kíìlì kíìpù káà 30 40 50 cars 2018 17 20 21 22 23 24 even 25 model táwọn ọmọ ẹ̀ ó padà gún they won't and kò dẹ̀ kọ́ wọn ní ìtọrẹ àánú eventually kí ló máa ṣẹlẹ̀ sáà káà yẹn ó máa bàjẹ́ ni nínú whatsapp group kan tí mo wà mo wá padà lọ wò ní youtube alájì kan wà ní bọ̀rọ̀ ọ̀nà tí wọ́n lò ní lówó jù nàìjíríà dáhùn kìíní kan ní ìrántí dáńtàtà kan dáńtàtà kánò ní tó ṣẹ̀kú bọ́tẹ́lẹ̀ ti kú ti pẹ́ mo mà alájì when I was in primary school a máa ń kà náà ní alájì dáhùn kìíní kan wọ́n wá ṣó ilé ẹ̀ ṣe máa wọ́n eh, mercedes benz Shagari stein tó bá kọjá bí kò sọmọ ìrìnà tí ó wò ó wá pọ̀ at that time Shagari stein gbà tí Shagari jẹ́ president 1983 wọ́n wá páàkà ń bẹ́ẹ̀ wọ́n wá tó síbi ilé ẹ̀yẹn ó wà ń bẹ́ẹ̀ táyà mi ti púpọ̀ ó ti kó eruku síbẹ̀ kò sẹ́nìkan tó ń jò. I just wonder if he, he had given those cars out to people who will use it then rather than putting it there. Why? Because none of his children can drive that car today. Number two ni pé oúnjẹ po wọ́n fún tálákà gan-an á lọ fún àwọn aláàlú epo táwọn ọkọ̀ yẹn ń jẹ ànílé kó pẹ̀lú ẹ̀ ọlọ́run jẹ́ kó yé wa ṣáàdọ̀ ọlọ́tàálà àtẹ̀mí náà ní ó lọ́n kó fi yé wa lọ́tọ́ tá bá ń ṣàdúrà gan-an ká mọ́ fi kún àwọn tí ó láwọ́ ni ọlọ́run mọ́ bá ní pèsè fún wọn hmm, àwọn tí ò ní láwọ́ yẹn àdéjọ́ wọn lọ mọ́ gbà lọ́wọ́ àwọn èèyàn yẹn ló bá mú ọlọ́run alẹ́ so inshallah ta'ala nínú sẹ́rí durusil muhimmati li aamati li umma al'aslu rabi' al'aslu rabi'u min usuli al-iman wa alla wa huwa al-iman bi rusuli al-kiram yẹn lábẹ́ pẹ̀lú ògbó ọlọ́run ràn wá lọ́wọ́ kó sì tún máa ràn wá lọ́wọ́ sí a ti al-awwal min usuli al-iman al-aslu al-awwal min usul al-iman kí ni al-aslu al-awwal min to believe in oneness of Allah kí ni kéwú rẹ̀ al-aslu al-awwal min usul al-iman kéwú ẹ̀ mọ́mọ̀ tó to believe in oneness of Allah alìmánú bìlá alìmánú bìlá àtàwọn àlàyé tó wà bẹ̀ kí lẹ́lẹ́ kejì al'aslu sáni min usul al yes eh nínú àwọn òjíṣẹ́ kẹ àdísì jìgbóèlì fàkbírí ni a nílì iman and tukmina billahi wa malaikati wa kutubi sọ́lẹ́kejì al'aslu sáni alìmánú bìlá bilimalaika al'imanu bilimalaika wal aslu salif ìpìlẹ̀ kẹta kíni al'imanu bilikutu bilimunasala ó láparí àwa fẹ́ bọ́ sí al'aslu rọ́bì ìpìlẹ̀ kẹrin nínú ìpìlẹ̀ ìgbàgbọ́ mùmìnì al'imanu bi rusulil kiram ìgbàgbọ́ nú àwọn òjíṣẹ́ tí wọ́n jẹ́ alápọ̀nlé nínú èdè in tó máa yí wá sí wa lórí pé sáwọn òjíṣẹ́ kan wà tí wọ́n ṣe alápọ̀nlé ni mọ̀fúnmù mọ̀kọ́ láfà kò wọlé ní bí o ah, nígbà tí wọ́n sọ pé àlèyí máa ń bí rúsúlí àlèkìrọ̀ ìgbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n jẹ́ alápọ̀nlé sáwọn òjíṣẹ́ kan wà tí wọ́n ṣe alápọ̀nlé ni rárá ìròyìn gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ni àpọ́nlé ṣùdíé yẹn pé gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run alápọ̀nlé ni wọ́n mọ́rùsótíé gbogbo wọn sàfà ní ìjìmẹ́lá ń fi ma ajìmẹ́lá wàtàfsílá ń fi ma fúsílà والله تبارك وتعالى قص علينا خبر عدد من الأنبياء ولم يقصص خبر عدد آخر منهم قال تعالى منهم من قصصنا عليك ومنهم من لم نقصص عليك سورة الغافر آية 70 àfáàní ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ mùmìnì òní ìnígbàgbọ́ sí àwọn òjíṣẹ́ ọlọ́run alápọ̀nlé sí làwọn òjíṣẹ́ ọlọ́run ìnígbàgbọ́ nínú àwọn owó àwọn òjíṣẹ́ lọ ó wá ní ìjìmọ́lá ìmọ̀ ajímọ́lá ní bọ̀rọ̀ gidi níbi tọ́lọ̀wọ̀ bá ti mú wá ní bọ̀rọ̀ gidi kwọ́tẹ̀ sílá fi máa kú sílá a sì gbọ́ a gbà wọ́n gbọ́ nífọ̀ hmm? láì ṣàlàyé tó kàn sọ ọ̀rọ̀ yẹn a gbàgbọ́ bá náà ibi tọ́lọ ń rìn fún ọ̀rọ̀ sí wẹ́wẹ́ tó ṣàlàyé á kí ni a tó gbà á gbọ́ bí ọlọ́run ọba ṣe ṣe kí ni bí ọlọ́run ọba ṣe ṣàlàyé rẹ̀ àbá tó wọ́n ń tẹ̀síwájú oníwàlọ́hù tabaraka wa ta'ala ọlọ́run ọba tó ṣe pé ìbùkún ni tiẹ̀ gíga fíofí ọlọ́run tayọ gbogbo tí ń jẹ́ ìṣẹ̀dá ó sọ nínú súrọ́tù lọ́gbọ́ọ̀fù súrọ́tù kí mo pè é Suratul Ghafir sura 40 ní àyà 78 sura 40 àyà 78 sura 40 tẹ́bá ti rí fún sílá sura tó ṣáájú ẹ̀ àyà 78 ẹgbẹ́ kan ọlọ́ni wà lákọ́dí àrùsálìnà rúsùlán mìíkọ́bìnì mínihun man fasọ́tna àlèkì wà mínihun man lamnaksus àlèkà wà ma kánà lè rọ̀súlẹ̀ àyà ti yàbí àyà tí ń ilá bí ìdínlá fàídà já àmúrùlọ́ ìkúdí yàbí làhákì wà kọ́sìrọ̀ hunẹ́lìkà lè mọ̀bẹ̀tẹ̀lónì ọlọ́run ní wọ́là kọ́dí àti pé ní ti pàápàá kí ni ìtumọ̀ ní ti pàápàá ẹ́ kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ìyá tí wọ́n bá ní ní ti pàápàá ọ̀dọ̀ sí kí ló túmọ̀ sí dájúdájú tí ó bá mi ìwò tó ló wà fún yàtọ̀ sí ní ti pàápàá dájúdájú bẹ́ẹ̀ nítòdodo ẹ̀hẹ́ ìmí ìwò la tún lè lò fún lóòótọ́ òkè ìmí ìwò tún ni mo ń wá ó kú ẹyọ kan tí mo fẹ́ ká fi kú yes ní ti pàápàá mm-hmm. yes ó kù kan tẹ̀ sí ìjọ ìyá tó bí wọ ẹ̀gẹ́ ìwọ ìbọ́jọ́ ni wọ́n ní ìwọ gbọ́ láì síyè méjì kí mo wí láì síyè méjì wọn ní Yorùbá fi ní dájú ṣáká láì síyè méjì Ọlọ́run àrùsá rúṣùlà arán àwọn òjíṣẹ́ ní kọ́pìlìkà ṣáájú rẹ̀ àwọn alárán wọn ṣẹ́ ṣáájú rẹ̀ ànábì min hob nínú àwọn òjíṣẹ́ wọn yìí o ń bẹ nù wọn man ẹni tó ṣe wípé tàbí àwọn tó ṣe wípé kọ̀sọ́ọ̀nà àlè ìta a sọ ìtàn wọn fún ọ nínú àwọn òjíṣẹ́ ta ránṣẹ́ àti kíni a ti sọ̀tàn wọn fún ìrẹ̀ ànábì wọn min hob ó sì ń bẹnu àwọn òjíṣẹ́ yìí máa ń lá nàkùsù àléìkà àwọn táà sọ ìtàn fún ọ mo ti sọ nínú aláàsùlù sáàlì nígbà tá ń sọ̀rọ̀ nípa àlékútùbùbù mẹ́sàlá pé ọlọ́run sọ káwọn òjíṣẹ́ kan ní mo fi ń ṣàlàyé àwọn tó mi gbọ́mà ànábì ms kí tó ní ìdùnmọ̀ yẹn kò yé mi ms kí ní ìdùnmọ̀ ms yẹn àwọn ẹlẹ́bọ ló sọ ó wọ́n ti láàrin ara wọn so láàrin àwọn ẹlẹ́bọ wọ́n yẹn nìkan tí wọ́n ń pè ní ànábì wọ́n lẹ́mẹ̀ẹ́sì ni wọ́n á ṣe sọ̀lọ́lọ́ àlèwọ̀sán ṣẹ́ nìyẹn sì wà láyé ní rí ìwọ̀n bá lè mímọ̀ lọ ńlá ìmọ̀ àbí tí bá kàn já sí ká ní wọ́n wo YouTube ń sìn for example YouTube ó máa ń sábà wù ní bá fẹ́ wo iṣẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn àbí kí n lọ sí gọ́ọ̀kù kí n kátírà ètò ẹ̀sọ fún mi yóò ti ẹ̀yẹ kí n wá ní òwò báyìí torí ọ̀pọ̀lọpọ̀ lè tara ẹ̀sọ́ bọ̀ ti béèrè tá béèrè lọ́wọ́ àwọn ẹlẹ́bọ àwọn wọ́n láwọn oníṣẹ̀ǹṣe ṣe pé mo ní ìṣẹ̀ǹṣe yẹn correct ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ni àwọn ẹlẹ́sìn àbáláyé orí wọ́n pèrè àwọn tẹ́ tó bá lọ sí Yorùbá ní College of Education àti University traditional religion practitioner ní tí wọ́n ti sí ẹlẹ́sìn àbáláyé I can remember vividly mo rántí dáadáa pé as far back as 1993 In the lecture lórí Islam and culture mo wá púpù ẹ̀mbà ni conclusive pé ẹ̀sìn sáàmọ́lẹ̀ Yorùbá ìṣàngó ògbó ní ṣe ẹ̀sìn àbáláyé ẹ̀rí tí mo dẹ̀ mú wá ni pé Ṣàngó ní bàbá ó sì ní ìyá sábà pé Ṣàngó ní àbáláyé kí ni bàbá ṣẹ̀gó àtìyà ṣẹ́sì ṣáájú gan tó bí ṣẹ̀gó Ògún ló bí kí ni àwọn òbí Ògún ń sìn kógun tó wáyé Ọ̀rúnmìlà ló bí kí làwọn òbí Ọ̀rúnmìlà ń sìn kọ́rúnmìlà tó dé tó kò lè jẹ́ sìn àbáláyé kò lè jẹ́ sìn àbáláyé so àwọn kan wá go further náà babaláwo láti sọ pé ṣàngó kan wà tí èsì ṣàngó toyota àmọ́yìn tí ṣàngó àwọn atẹ̀wọ̀nrọ̀ tàbí àwọn òṣà tí wọ́n rọ̀ wá láti ọ̀run sí ilé ayé àwọn yẹn bí irin ó bí 400 tí wọ́n pè wọ́n àwọn kan lé ó dín díẹ̀ ní irin ó àwọn kan sọ pé 256 ni wọ́n mẹ́rìndínlógún lọ́nà mẹ́rìndínlógún torí pé ọ̀kọ̀ọ̀kan wọn ló ní odù tí wọ́n tẹ̀ wá sílẹ̀ ayé wọ́n dẹ̀ sọ náà yìí pé ìlú kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá ló ní odù tí wọ́n fi ṣe kí ni tí wọ́n fi tẹ ìlú yẹn dúró for the question ni pé ìgbà táwọn délé ayé ṣé wọ́n bá ẹ̀sìn tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n bá láyé ni there is the first man according to them then àwọn tó ẹ́ eh? ní ìmọ̀ àwọn tí ẹ̀ ń sọ yẹn so maybe they are not contemporary so ìgbà tí wọ́n rọ̀ yẹn tí wọ́n délé ayé yẹn kí ni wọ́n sọ kó wà láyé inú kan tí wọ́n omi wọ́n dẹ̀ bí yẹ̀tẹ̀ lọ́wọ́ àkùkọ ló ń tan ilẹ̀ but àwọn ìtàn wọn wà contradictory tó pọ̀ gan ìtàn wọn ṣe kí ni ó wà contradictory for example Ògún ni wọ́n pè lọ́kọ ya tẹ́lẹ̀ ìgbà tí wọ́n dáyé ní Ṣàngó gbàyàwó Ògún tó wá di Ọya they will derail me from what I'm saying ṣe kí n ṣàkọ́ sí yẹn but the point tí mo sọ tí mo fẹ́ lọ gangan ni pé ọ̀rọ̀ tí mo sọ ní ó máa ti ṣe lọ pé ǹjẹ́ àwọn ìyẹn pera wọn lánàá bíi ògún yẹn ṣó pe rẹ̀ lánàá bí torí pé ànábì nítumọ̀ ògún máa ń sùn jálá sọ fún wa pé ìjálá tó ń sùn o wá yìí ni látọ̀dọ̀ ọlọ́run lọ sọ́nà oko àwọn nǹkan tó rí bígbà táwọn akéwì àtàwọn olórin tí wọ́n ro tí wọ́n pè ní ẹ̀mọ̀ àwọn tí nígbà tí èèyàn fẹ́ bẹ̀rẹ̀ sí kọrin ní ìdí tó kàn wọ ọmọ wọn ní afúrú gbogbo gbogbo ọmọ gbogbo nìkan iná ogún àwọn nǹkan tó bá pàdé bóyá pẹran tó dùn mọ́ tàbó fi rìnrìn rìn kò tèrè rẹ́ran pa àwọn nǹkan tó fi ń dá rẹ̀ inú dùn ló ń jẹ́ jàlá ṣó sọ pé wà yìí ni látọ̀dọ̀ ọlọ́run fáwọn àtẹ̀lé ẹ̀ ẹni tó bá dẹ̀ máa jáàmù bí ó ní wà yìí látọ̀dọ̀ ọlọ́run decision go down bí wọ́n sọ gangan ṣó sọ bẹ́ẹ̀ tó ní wọ́n ní pé àwọn ọmọ òpera wọn lábẹ́ ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run táwa sọ pé ra wọn ní ànábì ẹ̀rí ẹ̀jẹ̀ wà ní kúrán tí wọ́n sọ pé ànábì làwọn fún pé ra wọn bẹ́ẹ̀ wọ́n tún mẹ́rin wá pé o ànábì làwọn o so Islam làbáláyà ẹ̀kọ́ mo ṣàlàyé sọ ẹ̀kọ́ lọ́nkọ́kọ́ dán tó délé ayé ṣé yóò sin èṣù ìgbà tó fi mọ ṣe ìtọ́n tí ọ̀tá òní ọlọ́run sọ fún tí ọ̀tá ẹni ṣé yóò wá pè lọ́lọ́run bẹ́ẹ̀ ó bẹ̀ mọ̀ pé ṣe ìtọ́n kan ló dá òun ta ló fẹ́ sí ta bá bí wọ́n pé ta lọ́lọ́run kọ́kọ́ dá ẹni tọ́lọ́run kọ́ dá yẹn ta ló máa mọ̀ sí ẹni tó ń sìn ẹni tó dá so lè sin àwọn ẹ̀dá bíi tiẹ̀ kò lè sin àwọn ẹ̀dá bíi tiẹ̀ ọ̀rọ̀ yẹn máa lọ sí àti orípa ọlọ́ni àwọn ànábì kan wà tá àsọ̀tàn wọn fún ọ kò sáwọn ògùn ṣàngó ń bẹ àbí ms tó ń sọ yìí o dẹ́ nígbà náà wọ́n sọ pé sallallahu alaihi wa alihi wasallam mi kí ni ìtumọ̀ mo mọ̀gán ní àìpara wọn ni ǹjẹ́ ẹni yẹn sọ pé ọlọ́run sọ pé kẹ́ sọ bẹ́ẹ̀ gbogbo táwọn sọ yẹn la máa lẹ́fídẹ́ǹsì tí wọ́n bá kó ifá sánlẹ̀ ṣé ifá sọ pé o ẹ ṣe sallallahu alaihi ṣé báyìí lámì dì ìyẹ́fẹ́ bá lọ sọ́dọ̀ àwọn ẹ̀sìn ní ìyàtọ̀ sẹ́sìn ifá bí ìmọ̀já bí ògún bí ṣàngó bí ọ̀yà tó láwọn tó ń tẹ̀lé wọn kàn jẹ́ páwọn onífá máa ń wo ra wọn fáwọn làwọn ó dàbí medical doctor àwọn medical doctor bílípé ní mẹ́sìn o àwọn ni àgbà àwọn ọ̀dẹ̀ ní bàbá others are subsidiary ẹ̀rọ sàn nọ́ọ̀sìn àwọn làwọn tó ìrànlọ́sìn medical laboratory science àwọn làwọn trade wọ́n gbà káwọn ọ̀rọ̀ ààyè àdínà ilẹ̀ ìṣẹ̀lẹ̀ you understand kò sí any thing sẹ́ medical record àwọn làwọn sọ pé máa keep record line láti ran àwọn lọ́wọ́ so bẹ́ẹ̀ làwọn onífàájì máa ń wura wọn láàrin gbogbo àwọn ẹlẹ́sìn ẹ̀bọ so àwọn yẹn gángangangangan ó dùn fáwọn ló sọ pé àwọn ànábì kan ń bẹ nínú kms wà nínú àbẹ̀wò tí wọ́n bá kọ́ pẹ̀lẹ́ wọn sọ́lẹ̀ ó dùn fáwọn so they will have problems ó ní Quran ti sọ wípé wà láàkì tàbí mú bí wọn ò ní síra tó yanjú náà lè ti ìdí ọ̀rọ̀ wọn múlẹ̀ kò sí ẹ̀rí kankan tí wọ́n lè mú wá tí gbogbo tí wọ́n fẹ́ sọ yẹn táwọn ṣe ń sìn yẹn tó lè fi múlẹ̀ bá bọ́rọ̀ ti rí pé táwa bẹ̀rẹ̀ sí kí ojúbọ ọ̀rọ̀ bí wọn àwọn ìtàn tí wọ́n tí wọ́n sọ gangan nínú ẹsẹ̀ pàtó ṣèta gbọ́ àtẹnudẹ́nu ó máa bá ayé wọn jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá lọ ọbẹ̀ ní o èèyàn bẹ̀ lọ mú àwọn ìwé ìwé ìwé ìwé ìwé oríṣiríṣi yàrá sọ̀rọ̀ lọ ṣàṣàánú wa torí ọ̀rọ̀ yẹn ò mọ̀ tẹ́kì ní sáà wà mọ̀ káwọn ẹ̀lì rọ̀súùlì tó ní ẹ̀jẹ̀ mẹ́jà ṣe ní tẹ́kì tọ́lọ́ bá láwọn ànábì ọlọ́run tó wọn ṣàlàyé fànábì kìí sàwọn ògún o kìí ṣe tí Bob Marley sọ o for how long shall they kill our prophet kìí sàwọn ìyẹn o ìgbà tí wọ́n pa àwọn tí wọ́n pa àwọn èèyàn bíi Martin Luther tí wọ́n pa àwọn èèyàn bíi eh, ara eh, Congo eh, Patrice Lumumba ìgbà tí wọ́n pa Patrice Lumumba ìgbà tí wọ́n pa Kwame Nkrumah gbogbo àwọn ìyẹn ló ń pè ní prophet yìí o àwọn. Eh, ali salafi temple ali salafi of olórúkọ eh, ẹni jẹ́ of Ethiopia àwọn èèyàn bíi orúkọ máa yìí black eh, man ní nílò òyìnbó tí wọ́n jẹ́ nípa padà tó máa ń dìde ló fẹ́ àwọn èèyàn bá bá ń já àwọn tó ń pè ní prophet nìyẹn tí Bob Marley ń sọ ohun because ṣe rastafarian ẹ̀sìn kan gangan ní rastafarian I want to ń sìn rastaman mo ti sọ́mí náà tí wọ́n wà up to now they are there in which country Jamaica No one ní orí òkè wọn bẹ̀ ní area tó ń bẹ̀ mo ní wọ́n tó ń bú eh, Bob Marley tó commercialize ẹ̀sìn wọn nítorí music so lọ́dọ̀ tí wọ́n emperor Salasi gangan is God incarnate on earth ọlọ́run ni the Rastafarians so àwọn yẹn nǹkan kéṣà àwọn tí Bob Marley ń pè ní prophet yẹn kọ́ ni Ọlọ́run sọ ń bí pòwò ìṣọ̀kan wọn o kéṣà àwọn tí fẹ́lá nípúlá tó ń sọ o àwọn ancestors tó ń wọ́ṣìpò because ní Kalakuta Republic kí fẹ́lá tó kú fẹ́lá nípúlá kó kú tì yẹn fẹ́lá ransom kú tì ní ransom ni bàbá ẹ̀ jẹ́ bọ̀gbà tó wà lọ lóògbé wá ní wọn mọ owó níta bí ẹ̀ pé wà tó jẹ́ ransom ó ní tó ń bá dọ̀hùn àwọn òyìnbó á máa wò wípé ọmọ àwọn ẹrú àwọn nìí yàn black man tó jẹ́ ransom kí ó kí àwọn táwọn mú lẹ́rú jọ yẹn ara àwọn ọmọ wọn ni lórí wọn lókè a ní fúlákó káwọn bà fojú ọmọ ẹrú òun àwọn tó ń pè l'ancestor tó máa ń worship because kó tó bẹ̀rẹ̀ eré ní Kalakuta Republic ó máa worship àwọn ancestors àwọn òkú tó ti lọ àwọn ìyẹn kọ́ ni Ọlọ́run sọ pé òun kì í sọ̀tàn wọn bí o kìí ṣe àwọn bùtàmà buddha o kìí ṣe àwọn socrates o èèyàn lásán ni socrates ní athens o níbo ní greece greece àwọn gíríkì ti lajú ṣáájú àwọn róòmù àwọn róòmù ló gbá àwọn jagun tí wọ́n ṣẹ́gun wọn ọ̀làjú gíríkì yẹn náà làwọn róòmù padà lò àwọn róòmù ló wá la yúróòpù lójú ìgbà tí wọ́n kó wọn lẹ́rú gẹ́gẹ́ báwọn èbó náà ti wá làwà náà lójú ńgbà tí wọ́n mú wa sí tùráwọn kan sọ pé èbó ló dàbí jẹ ayé wa rárá èmi ò o kò mí pé gbogbo tí wọ́n bá mú wa 100% ló dá àwọn tí ò ní dá ń bẹ̀ bọ̀ gbogbo títì tá à ń ṣe yìí gbogbo ilé tá ń kọ́ lóde òní tá à ń ṣe koríko mọ́ àwọn ìbò ló kọ́ wa àwọn róòmù náà ló dẹ̀ kọ́ wọn ní títí sí àbáwọn róòmù ẹmọ tán pé kẹ̀kẹ́ ẹṣin náà kìí ṣe báyìí ni wọ́n pè kẹ̀kẹ́ chariot so àwọn ló torí bá àwọn fẹ́ gùn àwọn olówó wọ́n fẹ́ jókòó sínú ẹ̀wọ̀n ní jókòó sẹ́yìn ẹ̀sìn ọlọ́lá wọ́n láti ṣe títì sí ẹsẹ̀ kẹ̀kẹ́ ẹṣin yẹn máa rìn bí wọ́n ṣe mọ títì ṣe ni àwọn ló British I read it that the Romans colonized Britain the British or Britons for nothing for about 200 years ọdún mélòó wọn fi colonize our gidi àwọn ló train wọn ní many of those things that democracy àwọn ló kó lọ bẹ̀ you understand so ní Greece àwọn èèyàn bíi Socrates Aristotle Democritus eh? àwọn èèyàn bíi eh, Academus àwọn èèyàn bíi Pythagoras àwọn létà wọn wọ́n èyí sàmẹ́ bí omi tí ó nírí sí o tí mo fi ń pariwo ilé torí ìsìn lẹ́lọ YouTube táwọn afá kan báwọn kan mọ̀ sọ káwọn ànábì náà ni wọ́n di aná tó fún ìjà ànábì o wà lẹ́yìn súnmínà lè mọ̀ ṣìṣẹ́hìdín torí mo ti ka tíra afá kan tó gbajúmọ̀ Nàìjíríà but I don't want to mention his name tó ń sọ pé àwọn Socrates yẹn pé afá ni wọ́n pé tí wọ́n sọ tó bá correct wọ́n gbà ládàá méjì lọ́dọ̀ Ọlọ́run tí ò bá correct wọ́n gbà ládàá kan torí ọ̀rọ̀ ànábì tó sọ pé ìdàjì sáhàdàlẹ̀ ààkì fàásọ́ọ̀bà fàláwù àjìrọ̀n wàín àkọ́á fàláwù àjìrọ̀n ọkàmọ̀kọ́ tí onímọ̀ bá tí ọ̀rọ̀ ẹ̀sìn bá délẹ̀ ni wọ́n ìdájọ́ ẹ̀sìn lórí ẹ̀ wá jókòó owó Quran owó wá fi ẹ̀rí wọn ẹ̀rí ó tí kò bá bá mu yóò bá ládàá ẹyọ kan ládàá kó gbìyànjú láti mú ìdájọ́ jáde so ẹni yẹn nu tó láàyè ó wá ń sọ fáwọn Sócrates yẹn náà ìsèmù ni wọ́n wọ́n ṣe ìsèmù wọ́n mú ṣìrìkùn ẹlẹ́bọ làwọn Sócrates o dáadáa tí ò ní wákàtẹ́ o àwọn the Greeks ẹlẹ́bọ làwọn náà o even àwọn Spartans náà ṣe àwọn pé àwọn gíríkì méjì ni wọ́n pín sí the spartans and the athens spartan yẹn làwọn lábá ń pè ní òsùkúrútò àwọn spartans yẹn náà ẹlẹ́bọ làwọn náà wọ́n máa ń bó ìjà gidi àwọn Awọn náà ẹlẹ́bọ ni wọ́n so àwọn ànábì ọlọ́run tí wọ́n o mo rò pé bí ṣe mistake guru nanak ní india ẹnìkan àti ń pè ní guru nanak guru, Nanak is not a, is not a prophet of Allah from Islamic point of view. Ọdún tí ọ̀tí ẹ̀pẹ́. Gula Mamadu sínú àwọn ànábí ọlọ́run tóró ń tẹ̀sùn dé lẹ́yìn ànábí wa Muhammad. Àwọn tí mo kọ́kọ́ ń sọ wọ̀nyẹn ti wá more than one thousand two three four five thousand before the messenger of Allah before prophet Muhammad. Àwọn yẹn iṣẹ́ ànábí o. Ẹ àwọn kan wá mú ájúmẹ́dùn àti ànábí ni wọ́n àwọn èèyàn ló yí ọrọ wọn padà. èèyàn ò lè sọ o torí kò sẹ́ẹ̀rì ẹ̀ pé mo ṣàlàyé wípé àwọn tá a pè lánàbí ọlọ́run làwọn tá a rí ẹ̀rí pé ànábí ọlọ́run ni wọ́n àwọn tí ò bá ti sẹ́ẹ̀rì ò sínú ànábí ọlọ́run torí pé kinní yẹn kìí ṣe ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú kinní ni you must have evidence direct evidence kìí ṣe evidence tí yóò kàn máa borí rò mùrùgbòdì wà ní tàùkìfì ni yes Amorun ọ Umurun tàùkìfì yà àwọn nǹkan tó jẹ́ you must have evidence ní o ṣe ọlọ́run ṣe àná wa a sì ní bùkátà ìdí tá a fi ń ka tíra gangan nìyẹn ìró ìfẹ́ sọ́nsìn tí mi ìtì mọ̀ báyìí sí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lè sọdún látàrẹ̀ tí wọ́n sọ pé àwọn ànábì ọlọ́run làwọn oníjẹ̀ǹtì àwọn ms àbí kí wọ́n ti di sàlálà ọ̀rọ̀ tí wọ́n sọ nǹkan ló jẹ́ ká mọ̀ pé wọ́n ṣì níbo ni wọ́n kọ́ sí ní ẹsẹ̀ bá tí ẹ ṣe sallallahu alaihi wasallam fún ẹ̀kí ṣe wọ́n dáàkọ ìpè ń bọ̀ tó ọlọ́run sànù wa gbogbo kìíní yìí ṣe pàtàkì ọmọ wa yunifásitì tó ń wo àwọn social media Facebook ní wọ́ọ̀d so you have to bá ń sọ fún wa ní àyà seventy eight tí lọ ṣúrọ̀ lẹ́yìn tọ́lọ̀ sọ pé a àwọn òjíṣẹ́ ṣáájú rẹ̀ àwọn kan wà tá sọ tán wọn àwọn kan wà tá sọ tán wọn ẹ̀rọ sínú kútùmù náà zálà wọ́n ti fún wa ní general kọ́ìdà anybody any tírà tó bá wá láti sánmọ̀ kò gbọ́dọ̀ tako tírà tó kàn yìí which is Quran the message is same kò gbọ́dọ̀ tako tawhid bẹ́ẹ̀ ni ànábì ọlọ́run anybody tó bá ti lè jẹ́ ànábì ọlọ́run kò gbọ́dọ̀ tako kí ni àtọ̀ọ̀hì ìtẹ́nu wá fi gbà tó rẹ́lòmí lè sọ pé ọ̀rọ̀ tí mo sọ ẹ́ àwọn Sókrétì sáà lè sọ wọ́n lè jáàmù bí Ọlọ́run lè má jáàmù bí Ọlọ́run nígbà táàrí ìdí ni pé àwọn nǹkan tí wọ́n sọ ò bá dì mú irú aristópùlù fi bìlífù tiẹ̀ nípa ayé orí pé Ọlọ́run dálé ayé ṣùgbọ́n wá fi ilẹ̀ ayé pé àwa ká mọ̀ dìtámì ayé àwa ká mọ̀ dìtámì Ọlọ́run ò ẹ̀kọ́ ti lọ tako direct principle nù tawhid alimaliku tabaraka lẹ́bi ìyádi ìlìmúlìkù alimúlìkù control power governance ọlọ́run lọ́wọ́ òun ló wà tó kéjì eh, Aristotle gbàgbọ́ jẹ́ pé kò sí governance kò sí power kò sí dominion lọ́wọ́ ọlọ́run lórí ọ̀rọ̀ ayé ó dá wá sílẹ̀ fún wa that is shirku that is kufru ṣàǹgbọ́ dẹ́gbà àwọn tí ó ń tẹ ògún àṣìṣàgbó táwọn èèyàn ń bọ̀ yìí sáàmà bí ọlọ́run fún ọ̀sọ̀ pé ẹ máa bọ mí man dáa ila ibadati rabbihi fàáwà tọ́gù nínà tọ́wàgì man dáa ila ibadati dáa ila ibadati nafsihi fàáwà gbogbo ẹni tó bá ti pèpè sí ká sí òun tó pèpè if ever calls to the worship of his own personality or sex he is one of the togut among the tawagi fanabiyun hay al ambiya wa rusul da'awatuhum huwa da'awati ila abadati rabbi ila abadati allah wahda àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run ìpè tí wọ́n ní ká sin ọlọ́run ọba ọ̀kan ṣoṣo wọn ò pèpè sí ká sin àwọn ẹlòmíràn àdébì Muhammad gan pèpè sí ebe ilẹ̀ lọ sí ní Mẹ́kà lọ́dọọdún àlọ́ sí ní Mẹ́kà lọ́dọọdún ká lọ kó orí ibi náà fi ń pe ànábì yá Muhammad ó lérí ó dẹ̀ ti lámọ́ afálíyá bùdúrọ́ báà hádàlìbẹ́ ìtúrọ́dù kúrẹ́ṣì ní ìlàbí ọlọ́run tó nílé ní ẹ̀sìn ẹmọ́sílé ẹmọ́sìn wọn ànábì ìgbà tí kúrò ti bẹ̀rẹ̀ kí ló bẹ̀rẹ̀ bismillahi rahmani rahim ṣó sọ pé bismi muhammadi rasulillah ẹdígbọ́rí kò sí náà tó kúrò ìjọba ti tìlẹ̀ ló ti pọ̀ dànù kò sí ìtànà bí ti pèpèpé ká sin o tó gba àwọn tí ó ń pè lójíṣẹ́ ọlọ́run ọlọ́run ọlọ́run fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ tí ọlọ́run wá ní wà mẹ́kánà lè rọ̀sú ni à ń yá àti àbí àyà àti kò tọ́ fún òjíṣẹ́ kankan kó mú àyà kan wá ìlàbí ìdìlà àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run fàyídà já amúrùnlọ́ nígbà tí àṣẹ ọlọ́run ọba bá sì dé kúdi àbílẹ̀ ọlọ́run ó dájọ́ pẹ̀lú òdodo wà kọ́fìrọ̀ òun ẹ̀lìkà lèmọ̀bìtì lónìí wọ́n ó sì ṣòfò wọ́n ó pàdánù níbẹ̀ àwọn owó ní àwọn òpùrọ́ àlèmọ̀bìtì yẹn nípa àwọn òjíṣẹ́ ọlọ́run ṣẹba ní 25 ẹ jẹ́ ká tiẹ̀ mú láti ẹ jẹ́ ká mú láti àyà twenty two tí bá tún lọ ẹ̀ láti ṣúra seventy two ẹ jẹ́ mú láti àyà twenty one ọlọ́ni kúl inni la amliku lakum dọ́rọ̀ wàhálà rọ̀ṣàdà èmi kò ní kápá lórí dọ́rọ̀ ní ànábì ní kò sọ mi ò ní kápá lórí ìnira àti ìmọ̀nà fún yín bóyá ẹwọ̀ mẹ́wàá lùgbẹ́ náà tí ẹni kó òun jíṣẹ́ fún yín gbígbà yíyẹn kò sí kápá ẹ̀ lọ́wọ́ òun òun ò ní kápá lórí ọkùnrin ìyẹn wà lọ́wọ́ ọlọ́run ìdáyà tó ní èrìṣàd wà lùbáyà ní tòun ṣùgbọ́n ìdáyà tó tọ̀ ọ́fíìsì lè ìtọ́nisọ́nà ká ṣàlàyé ká sì júwe ojú ọ̀nà fún ìyàn ní tòun ànábì ṣùgbọ́n ìtọ́sọ́nà ká gba ọ̀rọ̀ ọlọ́run yẹn ló ń sọ bí pé kò sí ní ọwọ́ òun lẹ́lẹ́mìdì ní kùránì takura wọn ọlọ́run bá sọ fún ànábì ìnákàlà sáàbì ìlà sírọ́ọ̀tì ìlà ànábì ò olùfini mọ̀nà tààníọ́ ojú ọ̀nà tó dúdódó tọ́ ànábì tó wájọ pé òun lágbára láti fi mọ̀nà kò takura wọn ìwọ kùránì òye òsàkọ́kọ́ yẹn ni pé ẹni tí ń kọ́ mi sọ́nà pẹ̀lú àlàyé ẹ̀sìn àti ìjúwe bí ètè náà ń ṣe lọ́wọ́ yìí ṣùgbọ́n kéèyàn ó gba ọ̀rọ̀ tí mò ń sọ yìí tàbí ká gba ọ̀rọ̀ tánà bí ń sọ yìí ń sọ padà yìí ọwọ́ ta ni ẹ wà ọwọ́ ọlọ́run ìyẹn lè túmọ̀ ọ̀rọ̀ yẹn kúl la sì ìkúnmí dé gbogbo yẹn atẹ́gùn gbélé gbogbo yẹn òsì lọ́wọ́ ọwọ́ ọlọ́lọ́wà kol inni lan yujirani minallahi ahdun walan ajida min dunihi multahida sọ fún wọn o inni ní o kò sẹ́ni tó lè gbà mí là lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run bá fẹ́ mú ìgbà yóò gbà níjọba náà bí fẹ́ kú ta ló ní wọ́n rí kúkú àbí ìwó wà ń sàábé ká nàbí mọ́kù wọn ò ṣe sọ́fẹ̀ kó mọ́kù nínú sọ́rọ́bù kìyàmù láàkọ́ tí mo bìyàmù kìyàmù wọ́n béèrè náà àbí wọ́n béèrè pọ̀pọ̀pọ̀pọ̀ ní sókúríyà bàtọ́lọ̀ ọba sọ pé ìdá bálàgọ́ ti tààrọ́ sí wàkíìlà mẹ́rin rọ́ọ̀kọ́ وظن أنه لفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أجاب فيه نجي الله من كلا كيني جمع gbọ́ láti ẹ̀kalẹ̀ ìtumọ̀ kàlá ń pọ̀ ọ̀rọ̀ tó bá ń bábọ̀ láti sí ìgbà ní àti sí àgbẹ́dọ̀ ìgbà ní àlè sọ pé rárá kò rí ìgbà ní àríwá kíyèsí gbọ́ ìdá bálagọ ti tààrà ọ̀fì nígbà tí ẹ̀mí bá dé gògóńgò tó débi ọrùn wà sí ìlà mẹ́rin tí wọ́n wá ń sọ pé rọ̀ọ̀kọ̀ mẹ́rin ta ló ń tàn rọ̀ọ̀kọ̀ tí ó bá ní pọ̀pọ̀ ẹni tó fẹ́ kú ìkó lè pé pé kó mọ́ pé padà kàlàbí mo ń ọjọ́ mi kíníkà ní ṣe kíníkà ìdìkà ní ṣe kíníkà àìṣe kíníkà àìṣe kíníkà wọ́n fẹ̀ iṣẹ́ ojú ẹ̀ ti yí padà yóò dá méjì ẹ̀mẹ́ta ni wọ́n pè kíníkà ó mo ti tọ́lẹ̀ méjì ẹ̀kẹta kọ́ ọjọ́ ni ó kàlàbí kàlàbí ní omi kanlẹ̀ ló kù wàkíì tó bá kú wàkíì làmẹ́ẹ̀n rọ̀ọ̀kọ̀ ẹ lọ àwọn tí ó pọ̀ ọ̀pọ̀ kó mọ̀ wá tí wọ́n wà kí lọ́lọ́run wá sọ ọlọ́run ní zọ́nà ẹni tó fẹ́ kú yẹn wọ́n láwọn ń kó zọ́nà òun ti màmọ̀ dájú àná òun ti rọ òpin ìyá ti dé òun ti kó gbogbo kàn máa ń fẹ́ lọ bisaakọ àbá ìtú ní ojúgun ti yọ sí hmm? lọ́mọ ojúgun ẹmọ ojúgun ẹsẹ̀ ti yà fúnra wọn hmm? gbogbo ẹ̀sì ó ti gbà fẹ́rì tó wọ́n ní ó ti dára lẹ̀ ó ti sọ̀ra nù ìlàrọ̀ bìtà ọ̀dọ̀ olúwa rẹ̀ yóò máa ìdìn yóò máa ìdìn nílé màtà ọ̀dọ̀ olúwa rẹ̀ ni àlèmọ̀sáà pípadà ẹ̀dá ọ̀dọ̀ rẹ̀ ń kò sí tó fẹ́ lọ fálà wàlà ẹni nígbà tó wà láyé láàtọ́ dàpọ̀ kìí ṣe pé kò yọ sàkáò kò bá ọ̀rọ̀ bá gbọ́ ti àbí ìsìnkú bàbá sọ̀rọ̀ tó ní sọ̀dáàtà òdodo ló sọ kò gbòdodo gbọ́ kò gbọ́ kùránì gbọ́ wàlà sọ́là kéékìrún nígbà tó wà láyé wà kí kàkà kàdàbà ó pé ọ̀rọ̀ wàtàwàlà ó yẹ́yìn padà sọ́rọ̀ tó ń mà ṣe mọ́ dá àwọn sí ìyẹn lóòun ti sọ báwọn àǹfààní ẹni dá alákẹ́ wọn ò ní pọ́yìn owó ni irun lọ́wọ́ wo ni ọlọ́mọ mọ́kà ni ó dẹ̀ béèrè pé ṣé ìkàrẹ́ ni mọ́kà èyí jó jíṣẹ́ fáwọn ará mọ́kà ń sọ̀rọ̀ ẹ̀ ó ní mo ti di wọn ó wá rìn ọ̀rọ̀ <laughs> mẹ́sẹ̀jì wo wá lágólò ilẹ̀ fún wa tábìlù ayé wa simple question ni o ṣe àpá ọmọ ògbó ń sọ níbàdàn ṣe ànábì táwọn ó kàn dárúkọ ẹnìkan bá pé kí wá ní ètò sílẹ̀ pé táwọn fi lè gbé sí ayé tábá bímọ bò ní àbí kí ni ká ṣe ẹ̀ wọ́n abímọ tẹ́nìkan bá kún pọ̀ ló ṣe ní ogún ẹ̀kí ní oníká ṣe sí tẹ̀rù pé kò ní lè dáhùn ṣòṣùgbọ́n yóò rò fóun sọ̀rọ̀ yàtà sọ rírìnrìn àrùn àríyàn aola alaka fa aola mọ́ndà láódà ìtumọ̀ rẹ̀ ní ìgbé ìgbé ni fún tọ̀hún yẹn ìgbé ni ó tọ́ sí ọ ọ̀rọ̀ tó ń sọ tó tọ́ sí ọ yẹn pé wọ́n

tí èyàn rò bá fi lẹ̀ lásán ni àmì mófi wá alàmì yàtò lọ́tọ̀ sátá ní ìmàlẹ̀ yìí yóò gbà ọ̀rọ̀ tí mo sọ ń sin gangan ṣèbí àtọ̀ lásán ni ọ́ tó jáde sínú àpìlùkẹ́ ìyá tóbi tá a ti ń bọ̀ ṣúrọ́tù ṣúrọ́tù jẹ́ pé

kejì àti ìsáhàdà yẹ̀ntẹ́ múta kò sí ẹni bí tí mo lè rí ní ibùsásí kò sẹ́ni tí mo lè rí kò sí ibùsásí kankan yàtọ̀ sọ́dọ̀ ta ni ọ̀dọ̀ ọlọ́run yàrá bí kàyọ́ mẹ́bí ọlọ́run ní ilá kankan ọlọ́run ni wà máa ń káàrẹ̀ lè rọ̀ sí yá sí àti àyà sí ànábì kan kò tọ́ sí kó mú kan wá ilá bèbè nìlá àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ibẹ̀ gangan mo ṣẹ̀ dé ìbọ̀ mo lọ mú ba gáàdì yẹn wá kọ́rọ̀ ilé ọlọ́run ní àyàfi nínú lọ látọ̀dọ̀ ọlọ́run wárìsàlá àti àti iṣẹ́ tọ́lọ́run bá fi ràn mí ó nìkan ni mo níkà ni mo lè wà mẹ́yìn ya sí lá àwọn òṣùlá ẹni bá sì yapa ọlọ́run àti ìjíṣẹ́ rẹ̀ fà náà rọjà àná dájúdájú já bí sí abàdà yóò inú ẹ̀ ààyè yìí ọlọ́run lò bẹ́ẹ̀ kan tó wà ní ṣọ́tún ní sáà ìdúgbà àwọn kan sọ pé gbogbo ẹni tó bá wọn náà yóò padà kú omi àti kèkèrè àtẹlẹgbẹ tó kò sẹ́ni tí ó ṣe pé rèé nu iná ilé èsì táwọn afáàrí ìsìn náà mú wá ní àyà sọ́rọ́tù jìn táyà kan nu sọ́rọ́tù sọ́rọ́tù ilẹ̀ sọ́rọ́tù nìfà torí pé ọlọ́run bá sọ pé kọ́ọ̀lì jìnnà fi á àbàdán wọ́n mọ̀ wàánu náà yẹn àbàdán láéláé tàbí àlìjánà náà sàádàta àbádíyà sàádàta àbádíyà orísẹ́mọ̀ kọ́lù ẹgbẹ́ kan jẹ́ wà lásà láti fún wa sàádàtú àbádíyà oríire ayérayé ìbẹ̀lú wa ọlọ́mọdé àwọn náà ọlọ́ni hatta ìdárọ̀ ọrụ àdúnà fọ́sọ̀ yà títí àwọn onígbàgbọ́ ò ní yé ṣàìgbàgbọ́ wọn ò ní yé takọ̀rọ̀ ọlọ́run àwọn alátakò ọ̀rọ̀ ọlọ́run àwọn aláríyànjiyàn wọn ò ní yé máa jiyàn nípa ọ̀rọ̀ ọlọ́run títí ìdárọ̀ àwọn àdúnà tí ó fi ló ta ṣe àdéhùn rẹ̀ kí la ládéhùn ìyà ṣọ́rọ́tù mólíkù ọlọ́run ni tí a kùjú ulẹ̀ yìí na káfàrú wàkílà hádà lẹ́yìn kúntùn tàjà n'ígbàtí tí wà ìdájọ́ ọlọ́run dé ìrẹ̀wẹ̀sí bá wọn ojú wọn kọ́rẹ́ lọ́wọ́ ojú wọn rẹ̀wẹ̀sí wàkílà àwọn ń sọ fún wọn pé ádẹ́lẹ̀ yìí kún tún tẹ̀sí àwọn tẹ̀ léèrè lọ́wọ́ yóò parẹ́ báyìí wọ́n béèrè jọ́ ọ̀gbẹ́ni ti wá dé ńlọ́lọ́run sọ nke bì wípé ọjọ́ náà fásità ìyá àlàmúnà wọ́n bọ̀ wá rán mẹ́rin ọgbọ̀ áàpù náà sì rán tálẹ́ni tó lẹ lọ ní olùrànlọ́wọ́ wà àkọlù àdàdà tó sì kéré jù ló ń ọjọ́ làwọn kékeré ó wọn láǹfààní gan ó dé fún rẹ̀ ò lè ṣe láǹfààní ó dé fún rẹ̀ èbí wọn n'ibo ojú iná ahụrụ, wùrá hun taníjá kú ara pálójú akú yányán ọmọ ọdẹ apẹ̀rìndà ló mọ́jẹ̀ sọ yẹn ẹnìkan wá lágbára bí ó dákú ẹnìkan ó kù yányán sí ẹ̀yìn tó ṣe ti wéra hun wálé rẹ̀ kúl in adìrí àkọ̀ríbù máa tó àdúnà àmì ẹ̀jẹ̀ alùlàhúrọ̀ bí àmàdà èmi ò mọ̀ ó tàà ṣe ụhụ lábẹ́ òfin nínú ìyà bó yóò ti súnmọ́ ni àbọ́lọ́wọ́ bó jẹ́ kó jìnà òun ò mọ̀ áálì mo kò ní di rẹ̀ mẹ́ni kankan kan ní ńlá sádọ̀ mi rọ̀ àyàfà àwọn tọ́lọ̀ ń ṣe kí ni tó sàlẹ́sàánú àwọn òjíṣẹ́ ìrùsádọ̀ torí alẹ́tún tún láwọn tó yọnu sí gbogbo òjíṣẹ́ lọ́nà sí orí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan tí gbogbo òjíṣẹ́ lálápọn lérò àwọn tó sàlẹ́sà fa ìnàhù kó wá lọ mọ̀ dájúdájú o ọlọ́run yẹn yásù lók ní ń bẹ́ ní ìyàdé ìwà mi kọ́lùfì ìrọ̀sà ìrọ̀sọ̀dá iṣẹ́ tọ́lọ̀ fẹ́ rán sí òjíṣẹ́ tó ń bọ̀ wá táwa ayé ó mọ̀ iṣẹ́ yẹn níwájú ẹ̀ àwọn mìtíọ̀ tàlepè ní ẹ̀rẹ̀ ẹ̀nà wọ́n wà níwájú ẹ̀yìn iṣẹ́ yẹn wọ́n wà ń bẹ̀ tí wọ́n ń gáàdì ẹ̀ kí ló dé kí èṣù má bà dàárú tàbí kó má fi ìmí ìkun tàbí kó má yọ kúrò tàbí kó má dàárú ọlọ́run lìyá àlàmà a ń kọ́ bí abọ̀láwò rìsáàlà ìrọ̀bí kó lè hàn kí wọ́n lè mọ̀ wípé àwọn òjíṣẹ́ ti jíṣẹ́ wọn dógóńgó wà á há tọ̀bí mọ́ làdé ihim wà á sọ kúlàṣe in adada ọlọ́run sì fi ìmọ̀ rẹ̀ rọ ká gbogbo nǹkan ń bẹ lọ́dọ̀ àwọn òjíṣẹ́ yìí wà á sọ ọlọ́run sì ṣe gbogbo nǹkan tàbí ọba ó ka gbogbo nǹkan ló ń gbogbo nǹkan lọ́lọ́run kọ sílẹ̀ tó sì ṣòkà ẹ̀ tòǹtòrí náà òjíṣẹ́ kankan ò lè múṣẹ́ wá látọpọlọ ẹ̀ látòrí ara rẹ̀ ọlọ́run ni ó ránṣẹ́ sí iṣẹ́ yẹn tó wà kí ni ó wà protected front and back ọlọ́run ṣàmì hádọ̀ mú dàbẹ̀ pé ọjọ́ tí ó ti ṣe díẹ̀ so àfáà ń sọ fún fámọ́ àjìmọ́lá yìí tọ́lọ́run ò sọ lójú tí ò kọ́ sí wẹ́wẹ́ ó ní ìjìmọ́lá ń fi mọ́ àjìmọ́lá a nígbàgbọ́ sí àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n jẹ́ alápọ̀nlé gbogbo wọn yìí ní ìgbàgbọ́ bọ̀rọ̀ gidi pé ọlọ́run kan sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ pé òun ráwọn òjíṣẹ́ kò sọ iye wọn àgbàgbọ́ báwọn wàtàfsílà ń fi ìmọ̀ fúsìlá ibi tó ti sọ ọ̀rọ̀ wọn tó fọ́ sí wẹ́wẹ́ tó ṣàlàyé àtàgbọ́ ó ní wallahu tabaraka wa ta'ala ọlọ́run ọba ìbùkún ni fún gíga rẹ̀ ní tí ó kí ó tayọ gbogbo ìṣẹ̀dá kọ́sọ̀ àlẹ́ ìnà kọ́bàrọ̀ àdàdè ìmìnàlábíà ó sọ ìtàn ó fún wa ní ìròyìn nípa àwọn ànábì kan tó lóǹkà nínú Kùránì

wàtílíkà hujjátùnà tí ẹ̀ bá lọ kà láti bẹ̀rẹ̀ ipá àwọn ọlọ́run dárúkọ àwọn ànábì ọlọ́run dárúkọ àwọn ànábì ọlọ́run dárúkọ àwọn ànábì ọlọ́run ẹ ó lẹ tí sí káàfù bí wàtílíkà hujjátùnà ọlọ́run dárúkọ àwọn ànábì ọlọ́run bẹ̀ ọlọ́run ni wàásàrú nà wà akharuna minal anbiya àwọn míì ń bẹ nínú àwọn ànábì ọlọ́run tọ́lọ̀ ń dákọ wọn àwọn kan míì ń dákọ wọn àwọn míì ń dákọ wọn wa hum adadun laysa bil qalil àwọn òjíṣẹ́ ọlọ́run òǹkà kan tí ò kéré ni wọ́n o lámù tutkar asma'uhum tí wọn ò láàfin kùrán wọn ò dákọ̀ rẹ̀ nínú kùrán wà láàfin súnà wọn ò dákọ̀ wọn nínú súnà wọn ò dákọ̀ wọn nínú kùrán wọn ò dákọ̀ wọn súnà òǹkà yẹn ò kéré والذين ذكروا بأسماء من الأنبياء في القرآن الكريم خمسة وعشرون نبيا شيخ صفو أنبي شيخ عبد الرزاق بن عبد المحسن البدري اسمه شاري وكيرا بابا جباسي تانكني أدروس المهمة العامة الأمة wọ́n ní man dhukirat asna'u من al-anbiya àwọn tí wọ́n dárúkọ wọn man dhukiru bi asna'in tí wọ́n dárúkọ wọn min al-anbiya inú àwọn ànábì Ọlọ́run fili Qur'an lè kẹrí nù Qur'an ní alápẹ̀lẹ́ khamsatun wa ishiruna márùn àtogún ogún lé márùn 25 ànábì Ọlọ́run lọ́lọ́run dárúkọ nù Qur'an láàkín ṣùgbọ́n òun náà ka anbiya akharuna wa rusulun lam tudkar asma'uhum àmọ́ àwọn ànábì ọlọ́run kan ń bẹ àtàwọn òjíṣẹ́ tá àdákọ wọn rárá faman dukirat asma'uhum minal anbiya inu'minu bihim tafsila àwọn tọ́lọ́run bá dákọ orun wọn nù alukuran àgbà wọn gbọ́ pẹ̀lú àwọn àlàyé tọ́lọ́run ṣe nípa wọn waman dukirat tafasilu da'awatihim wa akhbarihim ma'a umamihim nu'minu bima biha tafsilan kama warada àwọn tọ́lọ̀ ń dá ṣe tó ṣàlàyé tàfà sílù dá àwátì ìbì tọ́lọ̀ ń ṣàlàyé pèpè wọn nínú sọ́rọ̀tù wo ni ẹ̀hùn sọ́rọ̀tù lè kọ́sọ́ nínú sọ́rọ̀ wo ni ẹ̀hùn sọ́rọ̀tù làǹbíyá tọ́há nínú wo ni ẹ̀hùn sórọ́tù námlì àwọn ọlọ́run dárúkọ àwọn ànábì ọlọ́run ó tún sọ nípa iṣẹ́ wọn ẹ wo sórọ́tù náà system àti methodology tí ànábì náà fi pe àwọn èèyàn ṣe àkọ́lọ̀ ń sọ fún wa ìnídà áùtù ń láìlá wọn nà tó máa ìnídà áùtù ń jihar nìkan ní wà á sọ̀rọ̀ tùláhùn ìsọ̀rọ̀ gbogbo àwọn ọ̀nà tó gbà pè wọ́n nìyí mo pè wọ́n ní kọ̀kọ̀ mo pè wọ́n ní bàbá mo pè wọ́n ní gbangba mo ké sí wọn lóhùn rárá mo bá wọn sọ̀rọ̀ lóhùn jẹ́jẹ́ mo pè wọ́n lóhùn mo tún pè wọ́n lọ́sùn mo rò pé náà àwọn sísẹ́mù láǹpọ̀ ní tíṣà máa lò lóru tó bá ti dọ̀la tí fẹ́ ṣe election bí primary ìwọ tó bá ṣọ́ra tó rò gbọ́rọ̀ ti yanjú aago kan òru àwọn kan máa dìde wọn lọ máa tan window kẹ́kẹ́kẹ́ láti ọmọ yín ni òru bàbá gan-an lára aṣọ́rọ́ fún dúró sí bàbá látojú wíńdò 100,000 ní ọkùn ẹjọ́ ẹni báyìí la dìbò fún lọ́la o ní sọ fáwọn báyìí báyìí báyìí báyìí aṣọwọ́ ti báyìí márọ̀ aṣọ kan sára sí bàbá aago mẹ́rin àbọ̀lú àwọn so ọ̀rọ̀ àwọn olóṣèlú nìyí ní sọ pé àwọn ànábì ọlọ́run olóṣèlú ni wọ́n o torí pé àwọn political animals àwọn kan ní kódà àwọn ànábì ọlọ́run jẹ́ sóṣèlú òun ni sheikh ní simon tí ẹni yá fi kọ àsíyásàtú àṣẹrẹ̀ẹ́yà the siyas the politics eh, in accordance with sharia so kìí ṣe eré òṣèlú pdp apc abc yìí ni àwọn òṣìṣẹ́ àwọn olóyìn òjíṣẹ́ ọlọ́run ṣe ìjọba lérò pẹ̀lú sí politics níbẹ̀ ni báwo la ṣe ń darí àwọn èèyàn àti báwo la ṣe ń báwọn èèyàn sọ̀rọ̀ to cajole people ọ̀nà tá gbà bá wọn sọ̀rọ̀ tọ́kàn wọn ó fi rọ̀ tí wọ́n fi gba nǹkan tí à ń sọ gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ bá fẹ́ fẹ́ obìnrin kan tí ò fẹ́ fẹ́ wa àwọn ọgbọ́n wo láàdá títí títí irú ayé ancest ní ìsìn ìyá kan ṣe èèyàn ti mọ̀ pé kó fún lówó kò ní ìgbà gbó kọ́ọ̀lù nọ́mbà rẹ̀ tó bá ti dóhùn ẹ̀ ló kọ́ sí èèyàn kọ́ lọ máa bẹ́ǹdì káàdì sí wà lójú ẹ̀ sí direct ta ló lójú káàdì ò ní sọ̀rọ̀ ìwọ̀n alẹ́jẹ̀ 500 naira 1000 naira 15 25 3000 5000 ajámọ̀ rí káàdì ń bo ní káàdì ṣe ń wà àwọn alójú ẹ̀ tó ó ti ní mẹ́tọ̀ tí ó sọ pé káàdì tú ẹni báyìí ọkàn rẹ̀ òun ra máa rọ̀ díẹ̀díẹ̀ I understand so that is politics ló ń ṣe yẹn díẹ̀ díẹ̀ but kì í ṣọ̀rọ̀ PDP APC they are trying to win the act ọ̀gbìnfẹ́ náà dẹ̀ làwọn obìnrin náà tí wọ́n máa ní the brother kan wọ́n á máa iwájú ni wọ́n lọ́mọ ẹjọ́ kò sí ní program Brother, you see, tí ìmárí ilẹ̀ gúùd ó máa ń ṣe bàyá òun ṣe lẹ́kṣọ̀ àwọn ni ó kọ̀ọ̀kan dé tí ó fi rí ama máa dé nìkọ́ọ̀pù ìṣòjú a máa ṣe gbogbo ẹ̀ tó lè rí bẹ́ẹ̀ ó mọ̀ dí tó fi ń dé nìkọ́ọ̀pù kó lè yẹ kéèyàn kẹ́rì ọdún sí ọlọ́run tó jẹ́ <laughs> ni ni wọ́n pe àwọn òjíṣẹ́ ọlọ́run tó wà ní kòrántọ́lọ́run dákọ́ ẹ́ 25 25 ló gbà ẹ̀. wọ́n ní wọ́n a máa ọmọ mìhìn àwọn tọ́lọ̀wọ́ bá sọ tàfàsílì dàwà tí yóò ti dẹ̀ ní ṣàlàyé lọ́rọ̀ pọ́lítíìsì those whom Allah has prescribed the adawa methodologies for us àtọ́lọ̀ ń ṣàlàyé ìfọ́síwẹ́wẹ́ ìpèpè wọn wà àgbáyìn àti ìròyìn wọn máa úmọ́ mi in pẹ̀lú àwọn ìjọ wọn together with their people what was the response of their people to their dawa? what was the behavior of their people what characteristics have they displayed in response to the call of those prophets? What, what was their attitude ẹni ẹjọ́ rí ìpìlẹ̀ ẹ̀nà ní ọjà kí látítùdì wọn ìhàwó ni wọ́n kọ sí ìpèpè yẹn iṣẹ́ wo ni wọ́n ń ṣe irú ọ̀rọ̀ wo ni wọ́n ń sọ ìwà wo ni wọ́n ń hù sí ọ̀rọ̀ tó sọ yẹn sí ẹni tó sọ àtàwọn tí wọ́n gbà á. sẹ́ẹ̀pẹ́ nìkan wọ́n sọ pé ó mú gọ̀ làwọn tó ń tẹ̀lé àwọn ànábì ọlọ́ ẹ̀rọ lọ sí lọ́sọ̀ àárọ̀ ọ̀fẹ́ ló kà dáadáa ẹ̀rí tó ibì ẹlẹ́wọ̀n jáde ìnáwó náà zún harun àwọn ilé ìfẹ́ sọ pé àwọn mọ́ àkùrìjú omi àkùrìjú sọ́rọ́tù làárọ̀ àkùrìjú ẹlẹ́wọ̀n jáde ẹlẹ́wọ̀n ìnáwó náà zún harun àwọn ilé ìfẹ́ sọ páwọn làwọn mọ́ hmm? ẹwù kan tí wọ́n sọ ń bí kọlu mahamẹ́ ta ti nà bí ìmìn àyà ti lè tàṣàrọ̀ náà bí ha fàmọ́ náhànà lákàbí mọ́mìnì tàbí wọ́n bá sọ̀rọ̀ Musa gbogbo mahama tó ń ti tààtí náà dìde tó bá mú wá min aya àti inú àwọn àmì káfílẹ̀ gbàpá náà bí ọlọ́run litas harona kó o lè fi fi ṣí kó o lè fi sàtíwá tó fi ń pidán gbogbo nǹkan tó ń ṣe ẹni idán ló ń pa fàmọ́ náhànà lákàbí mọ́mìnì àmì gbàgbọ́ ànígbàgbọ́ hmm. hmm. kàkà ìdájá àti ìmúlẹ̀ àṣà náà tún lànà ha na tí dáadáa bá ṣẹlẹ̀ sí wọn wọ́n ni èyí ni tiwa wà ń tù síde homo sáyé á tábùrú kan bá ṣẹlẹ̀ sí wọn yàtọ̀ yàrú bí Musa wọ́n ní Musa ló wọn

ìnáhùn mẹ́sùn yàtàtà àrùn ìkan wọ́n ti sọ pé kọ́lá Limela mi kó mi iná lànà rọ́ọ̀kà fi dọ̀lá lè mùbí ànábì ọlọ́run ni wọ́n sọ yẹn fún ànábì lóhùn inú àánú ló wà tó àtàwọn èèyàn rẹ̀ ẹjọ ẹ má bínú àyà yẹn mú wá mi ọlọ́run jẹ́ kí n rántí àkìrìjú ṣé ní ìjìyà mọ́jẹ̀ kùrán yàtọ̀ sáàdì ẹ̀kọ́ wálẹ́ àwọn òfáàsì náà àwọn obìnrin ohun hmm? mo ti rí min kọ̀ríyàtìkùn kọ́ríyà ni àkìrìjúhùn min kọ̀ríyàtìkùn láti súra 7 aya 82 wọ́n sọ fún ànábì lute. bàbá ànábì lútù sọ pé ẹ má jẹ́ kí àwọn ọkùnrin wọ́n máa bá ọkùnrin lò pọ̀ mọ́ wà jàwá àbàkọ́ òmìnir èsì àwọn èèyàn rẹ̀ ò jẹ́ nǹkan ju ilá àti pé wọ́n sọ pé afrijuhum ẹlẹ́lúùtù àtàwọn tó gbà fún jáde ní kọ̀rìyàtìkùn nílùú yín afrijuhum ní kọ̀rìyàtìkùn ẹlẹ́wọ̀n jáde lòlú innahum unasun yatatoharun àwọn ilé ìfẹ́ fọ́ra wọn mọ́ wọ́n bẹ́ẹ̀ sọ pé àwọn ọmọ níbi ẹ̀ṣẹ̀ wọ́n máa ń ṣàlàyé náà ní fámílì o tí wọ́n bá rí pé ìwọ nìkan ló mọ̀ òṣà tí wọ́n bá fẹ́ ṣẹbọ wọ́n wá rí pé ìwọ nìkan mọ̀ lóò bá wọn ṣẹbọ yìí wọ́n ní ẹ yá ẹ kó nǹkan èlò ń jẹ́ bẹ́ẹ̀ láti jẹ́ ní pákóbà àgbára tẹ̀ kó máa sọ pé òun nìkan lòun mọ́ àwọn ilé ìyàtọ̀ wọ́n fẹ́ sọ pé làwọn mọ́ ọlọ́run kó ṣàánú so that is a response so finally for today inshallah ta'ala ọlọ́run ní àfáà wa ń ṣàlàyé ó ní máa úmọ́ mi nukminu biha tafsilan kama warada agbàágbọ́ gẹ́gẹ́ bọ́lọ̀ wọn bá ṣe ṣe ìṣìmú wa ní kúrán pẹ̀lú ògbọ́lọ̀ ìjókòó tó ń bọ̀ àmà tẹ̀síwájú láti bẹ̀yìn ọlọ́run hour seventeen minutes faa! joke ma n lo two hours ti nìkan wà tó ń bọ̀ ẹnìkan fẹ̀gbẹ́ lélẹ̀ ìgbọ́n kó sùn ọlọ́run ṣàánú wa ìjà mi béèrè ẹyọ kan àbí méjì ká tó lọ sọmárì tá à ń sọ kù lásọtìlẹ̀kọ lónìí alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ tá a kọ́kọ́ fi panu ká tó bọ́ sínú tíra ṣáré òdòdó sílẹ̀ mohimmedul ahmedul umar ó ní ìtọrẹ ṣé oṣù tọrẹ ló dé yìí kẹ́nì kankan bọ̀ káwa náà mọ́ ronú pé kí lèmi náà fẹ́ fi tọrẹ ta ni mo dẹ̀ fẹ́ ta ní ọrẹ kí lèmi ó fi tọrẹ ta ní sì ta ní ọrẹ jọba tàwa lọ rẹ̀ alhamdulillah òfin tó ní àwọn ìgbà mọ́ káwa náà mọ́ ronú ọrẹ táwa náà ṣe alágbàfọ̀ kan alágbàfọ̀ kan mo fẹ́ sọ eléyìí èmi ti káàsọ fún mo rò pé mo jẹ gbèsè ní òkè bá mi lọ àwọn aṣọ yìí àgbà tó ní àwọn ń ṣe promo ní àwẹ̀ lọ́wọ́ free ní fún yín pass oṣù àtàwẹ̀ mi a èmi ìdẹ̀ ní ká mọ̀ sanra wa jẹ owó tí mo fẹ́ fi san owó yẹn lásìkò yẹn owó tèèyàn fẹ́ yọ nínú ẹmọ̀ inú òkè ni ó ní <laughs> ta ló tún kọ ní sísẹ́mù pé promo inú àwẹ̀ yìí ọbẹ̀ ní iṣẹ́ òní ìdí mo lọ́gbà mú ní tètè jẹ́ ìsan gbèsè tí mo jẹ́ ọkọ́ máa du ọ̀nà àwẹ̀ ó máa di promo káwájọ rẹ́rìn yàrá kò di promo jẹ́ ìpá àwẹ̀ ò sí ìdé tí ó kọ́lọ̀ wa so mo kàn mú yẹn wá náà pé ọ̀nà wo la lè gbà ẹ̀rọ ẹ̀yìn tẹ̀ ń tẹ jẹ́ télọ̀ tẹ̀ ń ránṣọ báyìí aṣọ tó bá gbé ìpínlẹ̀ sọ owó ilé lówó mi wọ́n ni promo àwẹ̀ ni ọ̀fẹ́ láàrín fúrú aláàkìbà you can do that rẹ́ntẹ́ ń ta bàtà a lè rí húmù kan tẹ́ ti ń wò pé ẹ ti mọ̀ ń wo ẹsẹ̀ àwọn bàtà tó ti já tó ṣàrùn ẹ ti mọ̀ pé ni yìí àwọn tó àwọn sàábé dáadáa ni tẹ́mọ̀ àwọn táṣọ wọn bá ya àrùn àbí àṣàrí bàtà ẹ̀ bí kó ṣá ìgbà míì òun fún rẹ̀ ẹ ti rí i pé òun ló fa fẹ́rẹ́ kan bí kó ẹjọ́ máa lọ kó ló ń fẹ́ ra super glue tó wá rọ́jú ra bàtà kan èèyàn kan lè ṣe promo pé ẹ máa mú lọ ẹ gbowó ni pé alhamdulillah inú àwẹ̀ la wà promo àwẹ̀ fẹ́yìn ẹlòmíràn lè gbọ́ bá rí pé mo fẹ́ ra bàtà ó ti wá náà bàtà yìí 17,000 naira ní owó nǹkan àmọ́lẹ̀ ń ṣe promo àwẹ̀ rárá kì í ṣe fẹ́ everybody fáwọn èèyàn kọ̀ọ̀kan ni <laughs> ọlọ́run tó jà náà wà so many ways i'm just mo kàn ní wa níran àwọn oríṣiríṣi so ìtọ́lọ̀ bá fún àwa ní kápá ní orí ẹ̀ ìwọ tí wà àti umu kan ń gbé umu yẹn ó ṣẹ̀ bímọ ọrẹ tí wọ́n fẹ́ ta ní kó lè máa bá gbọ́ ọmọ yẹn pé màá máa bá pé kí ìyá yìí bá ti ń fọṣọ ọmọ yẹn máa ń sunkún kò dẹ̀ sọ́mọ lọ́dọ̀ ẹ̀ tó ń bá gbé òkè mí dẹ̀ máa ráàyè ní táìmù yẹn òkè máa lọ bá gbé ọmọ ní táìmù yẹn ó ti fi sẹ́ẹ̀mì pé this is what I will do o lówó tó lè fún o lówó tó fún tí ó fi ra pampa ok màá máa bá gbé ọmọ táìmù ṣàpẹ́ rìlífù kan ni fún àgbẹ̀ so there are so many ways you can do a lot of things èyàn dẹ̀ lè máa tó bá ti ra ráìsì ago rọ́bà kan o lè máa ya agolo kan sílẹ̀ nínú àwẹ̀ tó bá ti ra ráìsì rọ́bà kan wàá máa ya agolo kan sílẹ̀ o lè máa yọ láti sìn you will discover pé kó tó di pé àwẹ̀ fẹ́ parí ó ti ní rọ́bà mẹ́ta tó bá ti di pé àwẹ̀ di 29 wákàn lọ fún umu yẹn ni tó fún ewa ẹwà àtìgbà tó ti ń yọ agolo míìkì kọ̀ọ̀kan sílẹ̀ agolo míìkì mẹ́wàá dẹ̀ ní rọ́bà kan so which means for 30 days tó bá ń yọ gbàgbà ọlọ́run ràn wá lọ́wọ́ ẹ̀yin tẹ́ ilé epo pupa ń hmm, o lè yọ ragolis eh, kí náà ń pè ragolis yìí ẹ̀fà wọ́tà yẹn bọ́tù wọ́tà yẹn ó lé yẹ́ yọ kákọ́ fún yàn tó bá mọ́ ni ó sá níyẹn ọlọ́run sànù àìwọ́ tó ń dín bread buns àbí tó ń lọ gba bread buns ó lè ti ronú àwọn ọmọ tó ń wá sí human heart láì wá ti fojú kà wọ́n one two three four five ké ó bá di inú àwẹ̀ bóyá ń gbà tá a bá ń ṣe tẹ̀síìrì àwọn obìnrin wàá kàn fáwọn ọmọ yẹn ní bread buns kọ̀ọ̀kan ráǹtì ó tọrẹ tiẹ̀ tó wà ní kápá ẹ nìyẹn so these are the things هذا الله تعالى السلام وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله مرحبا وبركاته إنساني Okay, one, two, now, number one. Àwọn movies tí wọ́n ṣe fíìmù tí wọ́n ṣe lórí àwọn ànábì Ọlọ́run sáà lè wó ọ̀rọ̀ pọ̀ mẹ́wàá ọ̀rọ̀ pé ṣe a lè wo fíìmù gangan ọ̀rọ̀ kan ni so ẹjá gbé lórí pé a lè fíìmù Muslim World League as far back as early 70s tèmi fojú ara mi kà Muslim World League wọ́n ní magazine kan báyìí bàbá mi máa ń gbàǹgbà yẹn tó wà primary school mo kà ń bẹ̀ ń gbà yẹn pé wọ́n fẹ́ act fíìmù ànábì. So Muslim worldly, League, Rabitatul Alam islami Rabitatul Alam al-Islami, wọ́n wá ráìtì àwọn wọ́n ráìtì pòdúsà fíìmù yẹn. Ìgbà ni wọ́n fẹ́ ṣe Muhammadu Rasulullah pé wọn ò gbọ́dọ̀ fi ẹnikẹ́ni áàtì ànábì o pé is haram. Mo dẹ̀ rí pé nígbà tí fíìmù yẹn jáde kò sẹ́ni tó áàtì ní odi mẹ́sìgì. Ṣùgbọ́n àwọn àfáà ti ṣàlàyé sẹ́yìn pé kìí ṣànábì nìkan kódà àwọn sàábé kẹ́nìkankan máa àti ẹ̀ ọ̀rọ̀ àwọn àfáà yẹn wá yé mi yékéyéké ńgbà tí mo wo fíìmù the message ṣẹ́rí ẹ arákùnrin tó pèrún yẹn Bilal ojú Bilal ànábì la fi máa ń wò mo wá padà rí tó lọ àti fíìmù míì àwọn sọ pé àwọn Bilal nìyẹn Bilal nìyẹn Bilal nìyẹn fíìmù míì tó act máa yẹn is an actor ó dúdú ó ṣe fíìmù mi nínú fíìmù àwọn ẹ̀ à bíláàlì bíláàlì lọ bíláàlì lọ so a ti ń fojú sàábẹ́ ànábì wo ẹnìyẹn ẹnìyẹn dẹ̀ lè lọ jẹ́ kèfèrí ó dẹ̀ ti ṣe ó dẹ̀ ti ṣe bí àwọn sọ̀hábà aburú tó wà ń bẹ̀ nìyẹn mo rántí fíìmù Jesus of Nazareth ẹni tó ṣe Jésù ń bẹ̀ tó áàtì Jésù yẹn ó padà lọ áàtì blue film ìyẹn ló jẹ́ tí mo kà ní ìgbà tí ò ti fà íńtánẹ́ẹ̀tì ni o ni wọ́n fi wá lọ ṣe king of kings wọ́n wá lọ lu ẹlòmíì láti ṣe jésù gọ́ọ̀bẹ́ tó ṣe jésù àkọ́kọ́ tó lọ láti bluefield ṣe bá ń tọ̀ ní iṣẹ́ owó ẹ̀ ló ń ṣe ṣe ń gbọ́rọ̀ bí mo sọ yìí ẹlẹ́ẹ̀kẹta ta ni ó wá ṣe àbújáàlì ẹ̀tọ́lọ́wọ̀n ọba ti tó ti ṣẹ́ tó láàánà ta ní ó tí ó ṣàbújá nínú fíìmù yẹn kóhùn ta ní ó áàtì àbúláhàb pé òun làbúláhàb tọ́lọ́wọ́n bá ṣẹ́ bí nínú fíìmù kódà wọ́n fẹ́ ṣó fíìmù pé ẹnìkan aṣẹ́wó ni ta ní ó áàtì aṣẹ́wó yẹn tí ó ṣìra alẹ́ jàkàjàkà so ara pọ́blẹ́mù fíìmù nìyẹn so although àwọn tó àti fíìmù yẹn náà ọ̀pọ̀lọpọ̀ wọn kèfèrí ni because uh, I'm Irene Papa Irene I-R-E-N-E e, Irene Irene Papa Irene Papas oní woman kan láì tí wọ́n ti kílò láti lẹ̀ àti Anthony Quinn Anthony Quinn ló àti eh, fíìmù eh, máa yìí The Lion of the Desert lion of the desert kò ló láti Umar lẹ̀ ṣe ṣe Umar nù kọ̀ tọ́bù Umar kìíní eh, kánú àwọn ajìjàgbara ń gbà yẹn ni so àwọn Anthony Quinn àti Irene Pappas yẹn àwọn náà ló ágbìlì message so ní ìgbẹ́kẹ̀fẹ̀ rí lọ́pọ̀lọpọ̀ wọn tí àwọn lè ṣàbújá àwọn kan gbà pé play tí wọn ni bọ́ mùsùlùmí ò lè áàtì ẹ̀ wàá tẹ̀ ń tọ́lọ̀ lóhùn tẹ́bilé ó wàá máa ṣe bó ṣe ṣe ń jọ náà ànábì ò máa bọ̀ ó máa ṣe pèlé ànábì nínú fíìmù yẹ̀rù pé ó ní wàhálà nù hádà wà lọ́sàálà alẹ́mú ọlọ́kù ṣàánú wa náà alaikum salam Thank you everyday tó bá ti kí ìṣá ìtàn àmúnábílà rákà mẹ́ta wá kò correct tó bá ti kí ìṣá ìtàn nábílà rákà méjì ló máa mú wá méjì yẹn ni súnà ẹ̀yìn ìṣá tó bá ti wá di òru yóò dìde ìrun tó kí lóru yẹn là ní kìyàmù lẹ́yìn ìdìde lóru tàbí tàhájù ó ń gbìyànjú lóru yẹn raka mélòó ni ó kì ó bẹ̀rẹ̀ lórí ẹyọ kan mẹ́ta márùn méje mẹ́sàn-án mọ́kànlá tọ́lọ́wọ̀n bá kádàrá kó kí méjì yẹn kó tó sùn lẹ́yìn ìṣá ẹ̀ mẹ́tàlá tó bá dẹ̀ kí náà ń gbà mí lẹ́kọ̀ọ̀kan ó lè kí mẹ́tàlá mi méjì àkọ́kọ́ yẹn yóò jẹ́ هذا والله تعالى نعم نعم Okay. Our brothers kan wà báyìí wọ́n ti rí sísà tí a fẹ́ fẹ́ but àwọn bàbá sísà tí ó yọ̀ǹda wọ́n sọ pé ó dẹ̀yìn àwẹ̀ kódà àwọn kan sọ pé di ilé yá ní gbogbo àwọn èèyàn àwọn òtò dé ẹ lọ máa mú mi sí ẹ wá lọ bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ òrán tóun ó sì tó bá tó bá lè dúró di ilé yá máa lọ lọ fẹ́ lòmí ọlọ́run ọ̀kọ́ yín pọ̀nù kódà àwọn èèyàn àwọn tí ń bẹ ń kánú fámìlì tàwọn yàtọ̀ àwọn jọ máa ń ṣe nǹkan ni àwọn èèyàn àwọn ń bẹ ń kánú àwọn kan ń bẹ ń pọta àwọn kan ń bẹ lábìjan àwọn kan ń bẹ ń gánà ilé ńlá ló ti wá mú yàwó àwọn kan bẹ̀ ń lò èbò gbogbo wa ojú ó pé àjọ péjú ṣe ni òun ti wí fún ẹ wọ́n ti fi sí léyà òun ò sì ní kápá mọ́gàjí olórí ẹbí ti sọ kó di léyà ẹ lọ mọ́ múra ìbéèrè wa ni pé sísà ó bá ṣe sàárì bóyá ẹ́stéètì kan ni wọ́n jọ ń gbé ló bá ṣe sàárì fáfáhùn àfáhùn wa jẹ wọ́n ní sóláwẹ̀ ó láwẹ̀ kò sí tó rọ́ǹgì náà àwẹ̀ rẹ̀ kí ló sọ́dá ṣé oúnjẹ yẹn ṣára mú ẹ̀ ṣé oúnjẹ yẹn ṣára mú oúnjẹ yẹn ṣára mú náà sísà tó fẹ́ fẹ́ kódà kí ẹ̀rọ mọ́ fẹ́ fẹ́ náà kò sí pé ẹ́stéètì kan ni wọ́n àwọn jọ máa ń ríra dáadáa there is nothing wrong there so the only thing ni pé máa jókòó sílẹ̀ máa ṣe bí ìyàwó kí ẹ̀tù àtàyà máa lọ pàdé o so bí mo ń gbìyànjú lásìkò nìyẹn so then àwọn tí wọ́n ti wà ń lé ara wọn tẹ́yìn fi kún tọkọtaya ṣùgbọ́n wọn ò ní yìgì lórí ara wọn ó dùn báyìí ẹ lọ so yìgì ìbáwẹ̀ sí jìnà kí náà ń pè yìgì àṣìṣe tó wà ní pé táwọn èèyàn fi so yìgì tí wọ́n wà ń lé ara wọn tí wọ́n ṣẹ̀ máa wá yìgì ó ní àwọn èèyàn ti sọ̀dánà di yìgì ọ̀tọ̀ ni ìdáná ọ̀tọ̀ ni yìgì yìgì kọ́ ni ìdáná mọ ìtumọ̀ yìgì ìdáná àwọn àfá àwọn àjọ Yorùbá ni wọ́n wọ́n mọ̀ọ́mọ̀ lo ìdáná ní kẹ́ tó pè yìgì yìgì ní akdu nìkan akdu ìtakókò yìgì ìtakókò pé à ń fẹ́ra wa èyí ibi tí ìdáná ti rọ́ǹkì ọlọ́run ló sì mẹ́ tó dáìtì jùlọ ni pé wọ́n ti sọ ìdáná di sharutun min shuruti nikah wà wájibun min wajibati nikah àwọn èèyàn ti lọ sọ ìdáná yẹn di májẹ̀mú kan nínú májẹ̀mú títa kókó yìí àwọn míì sọ di ọ̀ranyàn kan nínú ọ̀ranyàn yìí torí bàbá ń ṣàlàyé àwọn èèyàn ní orúfù ní yes very good pé àṣà wa ni bọ̀ ṣé àṣà yẹn wá dépò ọ̀ràn yàn dẹ́gbẹ́ tí ò bá ti wá ṣe nǹkan yẹn ní òsì igi ó lọ igi náà i was there yesterday níbi igi kan mo tẹ̀ because of this àti tí mo rí tó tún ṣẹlẹ̀ ní this month again no ní late last month tó lọ àtàwọn kan tí mo ti rí fún òfún mi láàyè láti sọ̀rọ̀ láàrín fórọ̀mù yẹn wọ́n ṣà ń ni I, I want to sit down and talk about this issue of ìdána ìdána. Wọ́n bá ń ṣe yìgì, àwọn àfáà ní iye báyìí lówó ìjókòó àwọn àfáà. Wọ́n fún wọn, owó yẹn wà pé, wọ́n ò só yìgì, wọ́n lóbìgbà tó yẹn bá pé wọ́n jókòó báyìí. Ẹ máa dáadáa dáadáa. Wọ́n tún dáadáa kò tún pé wọ́n ló dìgbà tí owó yẹn bá pé. Ẹjọ́, àwọn àfáà yẹn tí wọ́n sọ pé àwọn fẹ́ gbowó yìgì yẹn, ṣé dandan nìkan kò wá síwájú wọn ni? Ṣebí bàbá lè fọ́mọ ẹ̀ níyìn ọmọ? ó wà ó kàn wò lánàá yẹn kí n kàn dìde pé kó o tẹ́ǹsọ yóò ráì ìyẹn ọmọ máa bọ̀ kí lẹ́ẹ̀ ṣe ìdí ẹ̀kọ́ máa lọ tàbí tí bàbá ọmọ obìnrin yẹn ti dé kó tó tí bá lọ́gbọ́ ọmọ mi lọ́kọ̀ ẹ̀sì ṣé mi ní di lọ́kọ̀ dàrẹ́tì ló ṣe gbígbólóhùn ẹfún mi lọ́mọ yìí mo ti fún ọlọ́mọ mi sálù bàríkà ó parí náà pé yìí dùn lé àtàwọn tó wà ń bẹ̀. so wọ́n ti lọ sọ kínní owó tó ń fẹ́ gbà yẹn ti di ṣáàrù kìí ṣe àráàmì káfà àǹfà níwó but ìgbà tó lọ sọ owó gbígbà yẹn di májẹ̀mú nínú títa kókó yìgì ó ti bọ́ sí nǹkan ní oṣù dídíà so irú ẹ̀ ní yìgì ní ó ní ìdánù abẹ́fẹ́ ọmọ mo ní ìlú mo fi lè bọ́ ọmọ lóúnjẹ jíjẹ sẹ́mọ̀ mo ń ṣiṣẹ́ private school mo ń gba fifty thousand naira per month èmi nìkan ní mo ní yàrá ilé tí mo ń gbé ó ní toilet self contained one room ni sísà tí mo fẹ́ fẹ́ náà òun náà ti jẹ́ bá ó ń gba fifty naira lóṣù àti àgírí àdọ̀dẹ́ ìkẹfún alójẹ ẹni tí lọ́wọ́ ìṣú ìṣú fọ́ọ̀tù wa tí lọ́wọ́ gara lóko ẹ̀wọ́n ní ṣòó lé èèyàn tó lè wà fún ẹ tí bá lé táwọn èèyàn ní láwọn òbí ìṣe tán kọ́ so kí ni kí máa ṣe ìjà yín so kì í ṣe má jẹ̀mú nínú ìka ó yẹ ká ṣe ìdì fún wọn ìdáná ni àṣà ni tó tún níṣe nínú tòró bẹ́rì káàkiri so it's a problem so ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo ti ṣàlàyé ìgìrí tí brọ́dà kan fẹ̀lé máa sunkún pẹ́ṣẹ́ tí ó ń pè ní ìgìní fóun ṣe jù báyìí lọ́wọ́ ògbà fóun ní olóòrùn lọ fún gẹ̀ẹ́rẹ́ olóyún ìwọ̀n regretting ó ní wọ́n kàn ka àwọn oríṣiríṣiríṣi nǹkan táwọn ó sọ sílẹ̀ yìí èyí tó lágbára òun kó wá wọn ò gbà ó lóun lẹ́mọ̀ tó bá fọmọ lórí fọmọ lórí ọmọ fóun ó ní kò jù báyìí lọ ó bẹ̀ ó ṣẹ̀ mọ́ ìṣòkún mo ti rí ìkọta fẹ́ conduct máa ní mi ní conduct ṣe bẹ́ẹ̀ láàfà ládùúgbò ṣàlàyé lọ́rọ̀ padà wá bá mi pé àfà wọ́n láti lọ so yìí kìí yẹn torí mi ò fẹ́ kó pọ́n àfà yẹn lé kó lọ sọ fún àfà yẹn wọ́n so yìí pẹ̀lú àwọn èèyàn yìí náà from here tí wọ́n fò kọ́nà lọ sọ́hun lọ so yìí kìí ìgbà tó dé nǹkan tán láàfà èmi dẹ̀rọ bá àfà yẹn gán gbọ́ súnmọ́ yìí àwọn nǹkan tá àfà yẹn fún rẹ̀ ló kà kalẹ̀ so yẹn fa problem now Yigi is an affair between the father of the girl you want to marry and you who want to marry the girl. asla nípìnlẹ̀ gangan basically là ń sọ ọ̀rọ̀ láàrin bàbá tó bí ọmọ obìnrin yẹn àti ọkọ tó fẹ́ fẹ́ gangan nípìnlẹ̀ igi ìyókù yẹn àfòmọ́ni ló à ń sọ pé ó because at least àwọn ẹbí wo mọ̀ràmọ̀ràmọ̀rà but àwọn condition agbára ọkùnrin yẹn fún yẹn á lọ yẹn lóyún á má rí tí náà jẹ́ àrà báwo ó gbọ́dọ̀ simple now hádà wà lọ́ta ara alẹ́ wọ́sọ́lọ́lọ́ alẹ́ nàbí iná muhammadu tó àwọn ẹ̀yẹ́ gán lọ só yìí alaikum salam sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in